وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبارد الله سبحانه وتعالى tótún kọ àkójọ wa pọ̀ ní àárọ̀ yìí ọba tí ó fi tó kó wa pọ̀ lórí àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ à ń bẹ̀ kó gbalẹ̀ wa kó gbà ọ lọ́wọ́ wa lẹ́sìn ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó má jẹ́ ká ṣe àṣedànù kó má dáló aláyà <clears throat> kó jẹ́ ká bá níbi tó lérè ní ìjókòó tó kọjá lọ a sọ̀rọ̀ lórí ìmọ́tótó torí wípé ipa tó kó nínú ẹ̀sìn pàápàá jùlọ irun. E torí ọba adẹ́dà ń sọ látẹnu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wípé miftahu salat miftahu janna as-salat kọ́kọ́rọ́ téèyàn fi sí lẹ́kùn àlìjánná ìyẹn ni wípé téèyàn fi rí àlìjánná wọ̀ sísí rẹ̀ èyí ṣe sísí lásán rírì wọ̀ ni téèyàn fi rí àlìjánná wọ̀ ó nírun tó túmọ̀ sí pé ẹni tí ò múrun wá gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama kò lè ní kò ní kò ní rí iná alìjánná wọ̀ ẹni tí ò dẹ̀ rà wọ̀ kí ni túmọ̀ rẹ̀ yóò wọ̀ ná kọ́lá ọ̀yà ọ̀yà ló fi jẹ́ pé mímójútó ọ̀rọ̀ ọ̀run ń tó pàtàkì òjíṣẹ́ lásìlá àlọ́ ọba adẹ́dàá tún gbẹnu rẹ̀ wá sọ fún wa wípé. ومفتاح صلاة الطهور kọ́kọ́rọ́ ọ̀run tí irun fi yanjú tíyẹn tẹ fi bere, rẹ̀ ó ní ìmọ́tótó ìmára ó pàtàkì kéèyàn mọ̀ ṣe tí ma ṣe irun tí irun bá dẹ̀ ti ní iṣu kí ló túmọ̀ sí wọn àlìjánná wíwọ̀ rẹ̀ yóò ní iṣu òfin jẹ́ pé ìmójútó òun <clears throat> ó ti bẹ̀rẹ̀ látara <clears throat> ìmójútó mọ́tótó pàápàá jùlọ a àwọn instances méjì kan wá àwọn instances pọ̀ jù bẹ́ẹ̀ lọ bàtà a mú méjì kan wá òjíṣẹ́ náà sàásùlà mú kọjá lọ pẹ̀lú àwọn sàábì. ó ní a, ah! tẹ̀lá sàárè wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan sẹ́ra wọn tí wọ́n ń bẹ nínú sàárè yìí wọ́n ń jẹ̀yà lọ́wọ́ báyìí nìyí subhanallah ó ní tí wọ́n dẹ̀ ń jẹ̀yà fún kìí ṣe tí téèyàn ò lè mójútó kìí ṣe nira láti mójútó lọ kí sọ nípa ó ní kì í mójútó ìmára rẹ̀ látara àtọ̀ tó túmọ̀ sí pé tó bá tọ̀ tán torí pé kò mójútó yóò máa ro sí i lára tó fi dà bẹ́ẹ̀ kí ni o tó túmọ̀ sí ó ń fi ẹ̀gbin ó fi ń ṣe kí fi ń kírun. ọba adẹ́dẹ́ òdẹ ní ìgbà ẹ jẹ́ ká mú àpèjú kẹfà oníṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ọmọ ń kírun ni pẹ̀lú ìbọ̀sẹ̀ bàtà rẹ̀ ọwọ́ adijọ́ yìí ó ti bẹ̀rẹ̀ ń lọ́ba ń mú bàtà lọ́ba bọ̀ lórí ìrùn ọba sí àlàáfíà àwọn làwọn náà bá ń bọ̀ tí wọ́n ń bẹ̀. bàtó jíṣẹ́ lásán àṣàlám kírun tán ó ní kí ló dé tí ẹ̀fín bọ́ bàtà yín lórí o òjíṣẹ́ wọ́n sọ fún jíṣẹ́ lásán àṣàlám ọ̀dọ́ làánú wọ́n ní bàtà rí ọtọ́ bọ́ làwọn náà fi bọ̀ ó ara Jibril alayhi salam ló wá sọ fún mi wípé mo ti tẹ ẹ̀gbin mọ́lẹ̀ ni mo fi bọ́ bàtà tó túmọ̀ sí pé kíni ọba adẹ́dẹ́ ò fi bùn òun náà wípé kó kírun pẹ̀lú kíni pẹ̀lẹ́gbìn ṣé àwọn sàárè rí wọ́n rí wọ́n mọ̀ kó tẹ̀gbìn mọ́lẹ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n torí pọ́ba adẹ́dẹ́ ọ̀fẹ́ kò ní gbà kò kì í lọ tètè sí ó dẹ̀ sí wọ́n dẹ̀ sí kí ló sọ onítorí náà tẹ́ ẹ bá ti dé masjid tẹ́ ẹ bá fẹ́ kírun pẹ̀lú bàtà yín ẹ kọ́kọ́ wó sàlẹ̀ rẹ̀ wò ná tó bá ní nǹkan ẹ̀gbin ẹ fi gbolẹ̀ tẹ́ ẹ bá fi gbolẹ̀ kí náà ṣẹlẹ̀ ẹ̀gbin yóò kú yóò kí ni yóò kú ọ̀nbẹ. any other means tó o bá fi ṣe kẹ́gbin sáà ti fi kú ọ̀nbẹ fanima ọ̀rọ̀ ayé pé táwọn ọmọ ya kan máa ń ṣe wọ́n mú toilet roll dání wọ́n ti bọ̀ mí wọ́n fi nù tàbí bíi haram kan tó wà haram pẹ̀lú bàtà wọn ibi àmọ̀ yìí pé níta haram àwọn bíi ilé àlùwàlà pọ̀ lọ kìtì tí wọ́n wọ́n ṣe omi wọ́n dẹ̀ fi ẹsẹ̀ gbó ilẹ̀ pẹ̀lú omi ẹ̀ sáwọn pé omi ó ti mú <clears throat> bóńtọ́ bá wà ń bẹ̀ yóò mú kó ń bẹ̀ ó ní ẹ fi gbolẹ̀ tẹ́ bá fi gbolẹ̀ tán ẹ wá kírun pẹ̀lú rẹ̀ ìyẹn tẹ́ bá fẹ́ kírun pẹ̀lú bàtà any choice tẹ́ bá fẹ́ kí ẹ bọ́lẹ̀ gba ẹ má bọ́ sí ó ní ẹ má bọ́ sápọ̀tù kẹ́ ẹ má ní ẹni tí ń bẹ lápọ̀tù lára ẹ má bọ́ sápá àlàáfíà kẹ́ ẹ má ní òun náà lára kó kí ni wọ́n ní ká ṣe ní kó sáàrin wa àrẹsẹ̀ wa kò ní ní ẹni tí ń bẹ lápò ọ̀tún lára kò ní ní ẹni tí ń bẹ lápò òsì lára ìwọ gan kò ní ní ọ lára why because ibi tó kó sí kò sí ní tó dí ọ lọ́wọ́ lórí ní tó fẹ́ ṣe lórí ìrun pẹ̀lú rẹ̀ torí wájú rẹ̀ lọ́wọ́ àlùbáyé láàrin sallallahu alayhi wa alihi wa sallam ọba alẹ́dẹ̀ òfin mu kí wàá ṣe yẹn nìkan a máa mú ọ̀rọ̀ yẹn wá gbogbo gbà torí bó ṣe pàtàkì la máa fi ń rìpìtì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní umira bi abdin an yujallada fi qabrihi mi'ata jalda wọ́n pa àwọn màláìkà láṣẹ wípé kí wọ́n na ẹrú kan nínú sàárì rẹ̀ ní ẹgbà ọgọ́rùn fama dhala yad'u wa yas'al atta ju'ila jaldatan wahida kò yé kébò sí kọ́ máa bẹ̀bẹ̀ kí ni mo ṣe torí fólùgbàgbọ́ òdodo ni wọ́n wá sí ní ẹgbà kan kọ́ má jọ gọ́rùn mọ́ fọlọ́mọ jùlẹ̀dá ìgbà tí wọ́n fún un lẹ́gbàá yìí múlẹ̀ á kọ́bùrùhù láàárọ̀ sàárè rẹ̀ gbiná ni pẹ̀lẹ́gbà kan sùn tọ́ba ajẹ́kọ́gọ́rùn ni wọ́n nà ń kọ́ kí ni ó ṣẹlẹ̀. falamma afaqa nígbà tí iná yẹn wá wálẹ̀ ọ wá béèrè bí màdà jẹlẹ tumuni kí ni mo ṣe dẹ́ fi nà mí kí ni tí wọ́n sọ kó ṣe wọ́n ní innaka salayta salatan biduni tahur nta àkọ́kọ́ nù wa mararta bi mazlumi walam tansurhu ó kírun kan láì ní ìmọ́tótó. kò mara kò ṣe mọ́tótó lórí ìrun pẹ̀lú irun kan ṣoṣo tó kí kò kí pẹ̀lú mọ́tótó ló fi jẹ́ pé ìmọ̀ bá a ṣe mára ọ pàtàkì àwa ní pàtàkì rẹ̀ náà ló bí ká mọ kí ni nàjásà kí lẹ̀ gbin tá a gbọ́dọ̀ fi ṣeré. a gbọdọ fojú ké bíntín wò ó gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ mójútó láti mú kó o lára ká tó kírun. eléyìí pàtàkì fún wa ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí mùsùlùmí torí tí mùsùlùmí ò bá mójú télé ewu ńlá ni fún tọba tí ó bá mọ nàìjásà tó fi di wípé ọ wá ń ṣe nǹkan ó kàn ṣe anyhow kò mójútó ewu ni fún un. ìgbẹ́ èèyàn àti tọ́ rẹ̀ nàjásà ni. ìgbẹ́ èèyàn ọmọ èdè ènìyàn àti tọ́ rẹ̀. nàìjásà ni kílẹ̀ rẹ̀. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní bawlul gulam yundah ọmọ tí ò tí lè jẹun gan ọyàn nìkan ní mu yàtọ̀ sí. Si, tàníìkì tí wọ́n ṣe fún abomi ọ̀yàn ní tí ń mu ló ń jẹ rẹ̀ ọwọ́ ajọ́kùnrin ó tọ̀ síyàn lára òjíṣẹ́ náà sàrà sọ́lá ní yóńdọ̀ nàìjásà ni ṣùgbọ́n bá a ṣe mu kúrò bóò ààbò omi ààbò wọn ibi tí ìtọ̀ rẹ̀ wà yẹn. ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin ní ń kọ́ wọ́bọ́lù járíyá òjíṣẹ́ lásán sílẹ̀ ní yogsel àáfọ̀nì èyí ò gba bíbomi wọn àábomi sí àáfọ̀ kanlẹ̀kanlẹ̀ fọ́ni ìyẹn ọmọdé kí wàá tún ṣèyún nìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. ọ wà nínú masjid pẹ̀lú àwọn sàbẹ̀. lárúbáwò kò kan òun ò dákà mọ́ masjid masajid ń gbà yẹn ilẹ̀ yẹ̀pẹ̀ ní máa ń jẹ́ níbòmí náà ó ṣì wà nínú tábà kọ́ masjid tán wọn ní sìmẹ́ǹtì ẹ̀ báyìí yẹ̀pẹ̀ funfun ni wọ́n dà sí òfìdẹ́ pé tọ́ ọba ti fẹ́ ṣe tẹ̀ ẹ́ mọ̀ wọ́n kàn bọ́ sẹ́gbẹ́ kan tí èèyàn bá síntọ́ wọ́n lè há kó lọ́wọ́ kan àbọ̀ fọ́nkù lárúbáwá oko yìí bá bọ́ sínú masjid lọ́ba bẹ̀rẹ̀ títọ̀ ó tírẹ́ǹdì sí àwọn sàbí lọ́dí àlàánù torí pé wọ́n ń wò ní wípé eléyìí ọ̀yà pàṣẹ ń tà àwọn ti pẹ́ ń di ẹ̀sìn ẹ̀sìn sí wẹ̀ ì máa mú kéèyàn mọ ìwà awùdù ọmọ bó ṣe yẹ kó ṣe nítorí yẹ kó ṣe àti bó ṣe yẹ kó ṣe torí pé ọlọ́run bá ti fẹ̀sìn kẹwàá so possible nísìn anybody inú wa fẹ́ tọ̀ kọ́dà pẹ̀tẹ́pẹ́ kan bẹ́ẹ̀ kọ́dà má tọ̀ kò possible kí ló fà ẹ̀sìn àtẹ̀kọ́ tó ti rinlẹ̀ ni a máa dúpẹ́ lọ́wọ́ ọba adẹ́dàá ni. lórí irú nǹkan bẹ́ẹ̀ tá a bá ti rẹ́ni tó ṣe ń tọ́ yapa sí tọ́ba ti rẹ́ni tọ́ yapa sí ń tọ́ jẹ́ òdodo tọ́ yẹ pé ń tọ́ ọmọ lódodo ẹ̀ ń tọ́ yẹnjú tọ́ yẹ kó ṣe nì ọmọ dúpẹ́ ní ọba ọ̀dẹ́dà tó fún ọ ní taofik nígbà tí wọ́n ń pariwo ma a ah, ewo lélẹ̀ nǹkan kan wọ́n fẹ́ òṣìṣẹ́ náà sáà sọ́nà ní ẹ̀ filẹ̀ ẹ̀jẹ̀ ó ṣe ní tí yóò ṣe tán nígbà wàá ṣe tán òṣìṣẹ́ ní hariko alayhi dhanuban aw sajalan omi tó pọ̀ igba omi tó pọ̀ ẹ̀dá síbi tó tọ̀ sí o kò fi jẹ́ pé kí ni omi ó pọ̀ ju ìtọ̀ rẹ̀ lọ tó bá ti pọ̀ ju ìtọ̀ rẹ̀ lọ kí ni ó ṣẹlẹ̀ yóò gbé tọ̀ mì ìfẹ́kìtì ìtọ̀ yẹn kò ní sí bẹ́ẹ̀ mọ́ nígbà tó ṣèyàn tán lọ́sàn wa ń pe àkíyèsí rẹ̀ sí sórí ibi tó wà yìí ilé ọlọ́run ọba ni ọ wá ń fún un ní àwọn òfin tó ṣe kí ni tó dé kọ̀dàbọ̀ advice kọ́ máa ra kó ṣe gbogbo ẹ̀ àìtọ́ síbi bá a ṣe máa ṣe nù bá a ṣe máa ṣe nù ẹ̀ pé next thing yóò níbo là á tọ̀ sí wọ́n dẹ̀ ti kọ́ yóò yẹ tó náà bá lọ reflect níjọ́ iwájú torí lẹ́bù tó ń dé àti lẹ́bù tó ń wà tẹ́lẹ̀ kí ni ọmọ ṣe yóò mọ̀ dúpẹ́ fọba rẹ̀ rà ní pé ah alhamdulilah miafat pé òjíṣẹ́ náà sàtúnlá kò jẹ́ kí tọ̀ ó stay ó ní tí wọ́n da omi sí i kí ló túmọ̀ sí ẹ̀gbin ni a gbọ́dọ̀ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹ̀gbin àti gbólóhùn tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàm sọ wípé ìdáwótì ahadukum al'adha bí kò fẹ́ yìí nínú rìwáyà mi oníbìnà àlẹ́ yìí fa iná tọrọ abúláhù tọrọ tẹ́nibọ̀dì inú yín bá tẹ ẹ̀gbin mọ́lẹ̀ pẹ̀lú bàtà rẹ̀ tàbí kófù rẹ̀ ntí ó fi máa ò ní wípé kó fi gbolẹ̀ tó ti fi gbolẹ̀ a ìyẹn ti di ìmọ́tótó fún un. ó tún pàṣẹ náà gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú idha ja'a ahadukum ila al-masjid tẹ́nibọ́dì inú yín bá wá sí mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá sàásán falyanzur ila falyanzur kó yẹ̀wò in raha fina alayhi qadaran aw adan falyamsahu wal yusalli fihima rí ẹ̀gbin níbi bàtà rẹ̀ kó fi gbolẹ̀. kó nínú bàtà rẹ̀ gbogbo àwọn ẹ̀rí ohun ń fi hàn wá ní wípé ìtọ̀ àti ìgbẹ́ tọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀gbin ni mùsùlùmí gbọ́dọ̀ mọ kó tó di wípé ó kírun kílè kejì haid ẹ̀jẹ̀. E nǹkan oṣù obìnrin ẹ̀gbin ni nínú tí ó mú ẹ̀gbin rẹ̀ wá ó ní ọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá lórí arábìnrin tí ó wá bójíṣẹ́ lásìlá àlọ́sọ́lá ó ní ẹ̀jẹ̀ ìdá fóun kò sígbà tí ẹ̀jẹ̀ máa ń dá fún ṣé kóun ó fi òun lẹ̀ mọ́ kì òjíṣẹ́ lásán àti rárá ìsàn kan ní nínú ara rẹ tó ti ní àìsàn tí nǹkan oṣù rẹ bá ti dé tá a mọ̀ ní nǹkan oṣù ó fi irun lẹ̀ torí pé kí ni ó wà nínú àìmára ṣùgbọ́n tó bá ti lọ ọ̀wẹ̀ ọ̀wẹ̀ jẹ nǹkan oṣù kò lára ọ̀wà kíun bó o wá lòdìṣẹ́ náà sáà sílám ṣe ní ká mọ̀ bó o ló ṣe ní kóbìnrin ó mọ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá bọ́ sí lára ó ní àkọ́kọ́ kọ́ mú igi ká fi habẹ̀ kúrò ó lè má jẹ́ kí kásáwá kankan kó fi ha ẹ̀jẹ̀ yẹn kúrò àkọ́kọ́ nù kílèkejì kó fọ̀ nínú fífọ̀ yẹn kó wá wá sídìr nísìnyí a lè rí bí ọṣẹ bí disinfectant kábùsì ká fífọ̀ tí ó bá wá ń kírun nínú aṣọ yẹn kí ni kó ṣe kó mú omi kó kàn sprinkle rẹ̀ sí kó bù wọn aṣọ yìí súnà rẹ̀ ó ṣe jẹ́ pé súnà ti ìgbẹ́ tó bá dípa àyàgbẹ́ tán a ṣe istibra bíi toilet toilet paper a fi nu ojú ara ilé ìyàgbẹ́ tí ò ní sí. Si nǹkan kan bẹ́ẹ̀ mọ́ nígbà bá wa ṣe léyìí tán a wà bomi sọ àáfò because èyí tó bá kù lára àgbọ̀nsẹ̀ lẹ́yìn ìgbà tá a ti nù tán tá a ti dé bomi sọ́wọ́ yóò rọrùn láti ju pé ká mọ́wọ́ gbẹrẹ fún lọ́bẹ̀ lọ. Lo. tá a bá wá ṣe lé a wà fọwọ́ a fọ ilé yàgbẹ́ tá a bá fọ ilé yàgbẹ́ tán ó máa ń mú ọwọ́ ó máa ń fi ń gbo ibi tó bá rọ̀f kí gbogbo ẹ̀ kó fi ṣe kí ni kó fi kó ń bẹ̀. lára ṣe sí òjíṣẹ́ lásìlá àrà sílẹ̀ tàbá rí ó lè jẹ́ disinfectant bíi dìtọ́ dìtọ́ sòpin kankan jẹ́lì ni o tàbí ọṣẹ gidi ni a lè fi fọwọ́ kámú tó jẹ́ ojú ọ̀nà ti ṣẹ̀ríà yìí kámú kó ń bẹ̀ náà. gbogbo eléyìí kí ìfẹ́kìtì ìgbẹ́ àgbítọ̀ kọ́ má fi sí lára ni torí wípé wíwà lára rẹ̀ ẹ̀gbin ni. kílẹ̀kẹta wọ̀dí tàbá omi lọ́gbọ́lọ́gbọ́ kan ọ̀rá máa ń jáde kìí ṣètọ̀ bíi tọ́lù wọn ṣe rí àní sọ pé torí pé kìí ṣètọ̀ káwa máa ká má fọ̀ torí ń gbà mí gan ìtọ̀ gan ò ní wá. òun nìkan ní ọkàn rọra bí ìtọ̀ báyìí bí ọ ń fà díẹ̀ díẹ̀ kí ni súnà rẹ̀ ṣe lásán ni káfọ̀ àyàn ni kí mùsùlùmí fọ̀ ìdẹ̀kùn wá fún wa lórí rẹ̀ ni àìjẹ́ bẹ́ẹ̀ ìwẹ̀ nìbá bí. Ba, ṣùgbọ́n ọba adẹ́dà fún wa ní dẹ́kun lórí rẹ̀ á fọ abẹ́ kúò nínú omi lọ́gbọ́lọ́gbọ́ ẹ̀ kìí ṣabẹ́ nìkan afọ ibi ìsàlẹ̀ náà dáadáa afọ abẹ́ á tún fọ gbogbo ń tọrọ mọ́ yòó abẹ́ atẹ́pọ̀n á afọ gbogbo ẹ̀ papọ̀. tọ̀rọ̀ ròjìṣẹ́ náà sàrà sálàm ó sọ sọ pé fàlìyàkṣẹ́ zakarahu wà nsàyè kọ́ fọ ojú ara rẹ̀ àti sàlẹ̀ rẹ̀ náà kọ́ má fi jẹ́ wípé ó ní ìfẹ́kìtì kankan lára rẹ̀. bẹ́ẹ̀ náà ọkùnrin ronú súnmọ́yàwó rẹ̀ tàbí ọba ṣeré kò ìdámira ṣùgbọ́n atọ́kùn kan ti wá tó jẹ́ kí ojú ara ó tutù yóò tutù má sọ òun náà mọ̀ wípé òun ti ń fi tutù ẹ̀dá ò control lórí rẹ̀ ẹ̀gbin ni ṣùgbọ́n ọba adẹ́dà ẹ̀gbin tó jẹ́ ọba adẹ́dà ọ̀pọn dandan rẹ̀ lé wa lórí wípé ká wẹ̀ á fọ ojú ara á bí kórópọ̀n méjèèjì. ó di mélòó ó di mẹ́rin ìgbẹ́ oníbàṣẹ mú kúrò ìtọ̀ oníbàṣẹ mú kúrò á dúró ìtọ̀ jáde lára tán dáadáa ká tó tábà kìí ṣe pé a kàn tọ̀ yálà lóòrò tàbí níbẹ̀rẹ̀ yá adẹ̀dìde abomisi rárá torí ìṣe báyìí tí ò bá tán bẹ̀ tá a bá la bomi sí gan tá a bá kó tán yóò ì mọ̀ ṣeré-ṣeré sára tí yóò fi jẹ́ pé àkírá àti ìmọ̀ra kò nínú ẹ̀gbin tá a fi lọ kírun ewu dẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ mójútó. adùn á farabalẹ̀ kèé ṣe ń téèyàn kanjú ṣe ìgbésẹ̀ kanjú yá. Abada, tó ọba tẹ ìjókòó tí ọba wa bọ̀rọ̀ ó dẹ̀ ń gbọ́n àfi tó ọba alẹ́ làbá tu ọlẹ̀ bẹ́ẹ̀ náà nìtàn ọ farabalẹ̀ tó ọba tọ̀ tán ó mú sùúrù kí èyí bá sẹ́kù kan fi jáde tán tán jáde tán àfọ̀ ojú ara nìkan láfọ̀. wọ̀dí ètí ń jáde lọ́gbọ́lọ́gbọ́ nílé ìtọ̀ ńgbèyàn bá lọ tọ̀ bí ìtọ̀ ṣùgbọ́n kìí ṣe ni àfọ̀. mazi ètí ara bá ń dìde tí máa tí máa kọ́kọ́ ali radiyallahu anhu bàtọ́kọ́sẹ̀ ìyàwó ó ní èyí máa wá fún mi pípọ̀ wọn ò tijú láti wá ntí ó jẹ́ òfin ẹ̀sìn tó dè wọ́n lórí gbogbo hálù tí wọ́n bá wà ó ní wọ̀bí ọmọ ń wá fún mi gan mo wá fẹ́ béèrè lọ́dọ̀ òjíṣẹ́ lásàásánlá bọ̀tí ilé béèrè torí pòsíṣàn tó wà sí mi pòsíṣàn wò ọkọ ọmọ rẹ̀ ọkọ ìyá Fatima aleyha salam ìyìn lè béèrè mo wá rán kan nínú àwọn sàbí kọ́ bá ń béèrè tíyàn bá jẹ́ni tó jẹ́ pé gbogbo ìgbà ní máa ń fìlì tútù tìmọ̀lì kí ni ó sì tó náà wẹ̀ ni torí a rí nínú àwọn sàádé tó bá ti wá fún gbogbo ìgbà yọ̀mọ̀ wẹ̀ ni yọ̀mọ̀ wẹ̀ ni tó ti wá fún yọ̀mọ̀ wẹ̀ ni bàtà wá sọ fún jìṣẹ́ náà sílẹ̀ àlọ́ sílẹ̀ òṣìṣẹ́ àgbà kò ní ìdí wẹ̀ ni.

yọ kàn fọ ara rẹ̀ yọ dẹ̀ fọ ẹ̀pọ̀n rẹ̀ méjèèjì fọ kóró pọ̀ mi tẹ́kí abẹ torí wípé kí ni ẹ̀gbin ni. kílẹ̀ kẹfà òkú mbete gbogbo ntí àbá pa ní nǹkan tá a lè jẹ tá a pa bí ṣèrí àṣe ní ká pa òkú ńbete ni nàìjásà ni bó ṣe lè kẹran àgbo fáìn tó màálùú fáìn tó ó kú àárí pa àárí dú òkú ńbete ni ni. ntá lè lò lára rẹ̀ láwọ̀ rẹ̀ àfi tá a bá tá a bá tá a bá tànù rẹ̀ ìrìn pé a fi nǹkan a fi fa ẹran ara rẹ̀ yẹn kúrò a mú bí eérú àti àwọn bíi wọ́n ti ń ṣe bíi kẹ́míkà nísìnyí a fi gbogbogbò kíní yẹn kúrò láàfin lè lo awọ yẹn torí tó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn àyà wa ọ̀dàlà àná ẹran rẹ̀ ó jáde láyé á òjíṣẹ́ náà sọ́nà wa rẹ̀ òjíṣẹ́ náà òjíṣẹ́ náà sọ́nà wa sọ pé ẹ ẹ lè ṣàǹfààní pẹ̀lú rẹ̀ ẹ wá ẹ ṣàǹfààní mi pẹ̀lú rẹ̀ wá ní àǹfààní mi wo la fẹ́ ṣe pẹ̀lú rẹ̀ ó ti kú àrídú òjíṣẹ́ náà sọ́nà bẹ́ẹ̀ ni gbogbo àwọn òkú mbete báyìí bó tiẹ̀ nítorí sí ni pé bí òkú nbẹ́tì yẹn bá tiẹ̀ jẹ́ nàjàsà awọ rẹ̀ á lè lò látara tá a bá tànù rẹ̀ yẹn pé tá a bá ha ẹran ara rẹ̀ yẹn kú òǹbẹ̀ tá a wá mú eérú ìpín àti oríṣiríṣi tí wọ́n máa ń lò wọ́n àwọn aláwọ̀ máa ń lò wọ́n fi fa gbogbo ásàrù yẹn ẹran yẹn kú òǹbẹ̀ awọ fi wúlò láti lò awọ yẹn ó mọ̀ a lè fawọ yẹn ṣe nǹkan mi ṣùgbọ́n ẹran ń gangan gan nàjásà ni òkú mbètì a mùsùlùmí gbọ́dọ̀ mẹ́lẹ̀. ẹran ẹlẹ́dẹ̀ nàjásà ni. ọba adẹ́dà kí ló rẹ̀ onírígísù ẹ̀gbin ni ajá nàjásà ni ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sáà fúlà ní tó bá tẹnu bọ àwo àbí gbá omi tó tẹnu bọ á kọ́kọ́ yí dànù náà kọ̀ wá mọ bẹ́ẹ̀ kọ̀ mọ yí ní yí dànù nìkan àwọ̀ àfọ̀ lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀méje tàkọ́kọ́ kí n láà fi fọ̀ yẹ̀pẹ̀. nàìjà sàlàjà òfìjẹ ẹni tí ń bá ń sin ajá yóò ṣọ́ ibi tí ó fi sí a lè láti fi ṣọ́lé láti fi dẹ ọdẹ làbí láti fi ṣọ́ oko ó ní àwọn òfin tá a kọ́ tá a gbọ́dọ̀ tẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà yóò mọ ìgbé sínú ilé yóò mọ dín iṣẹ́ eré èèyàn kù lójoòjọ́ lójoòjọ́. omi tó tẹnu bọ̀ ìgbà tó tẹnu bọ̀ òun lá ní àìmọ́ àìbámọ̀ èèyàn lè máa lọ ajá ó fẹnu bùyàn láṣọ tí èèyàn bá ṣe pa àrí nàìjásà lẹ́nu rẹ̀ ń gbọ́ fi bùyàn láṣọ tó fi jẹ́ pé àáfọ̀ aṣọ ń kú èèyàn ò sí nǹkan kan ìgbà ìgbà tó tẹnu bọ̀ ní ṣẹ̀rẹ́ àsọ yìí pé a ṣe ìmọ́tótó fún àmọ́ kò nínú ẹ̀gbin ẹnu tó tì bọ̀. kẹ́tẹ́kẹ́tẹ́ nàìjásà àlèjẹ àlèjẹ ntọ́ba tẹnubọ̀ aṣọra fún bẹ́ẹ̀ náà ni ẹran tá à ń sìn tó ń wá ń jẹ ìdọ̀tí ó ń jẹ̀gbẹ́ ká tó lè jẹ́ àdìtẹ́ni rẹ̀ fúnjọ́ mẹ́ta náà. gbogbo àwọn ràlẹ̀ràlẹ̀ tó jẹ ní ẹ̀gbìn yẹn yóò ti yóò ti yá ìgbà tó bá yá ìgbà yẹn látò lè jẹ. à ń sẹ́ran à ń sàgbọ̀ à ń sin kẹ́tẹ́kẹ́tẹ́ à ń sin ọwọ́ adi pé kò kò mọ̀ kan yàtọ̀ àtìgbẹ́ àti gbogbo ẹ̀ àti ntọ́jẹ́gbin lòun náà ń jẹ èyí náà ń pè ń jẹ lálà. ẹran tí ń jẹ yorùbá ní àkùntàn tó bá bájá rìn nínú ẹni ọ̀sẹ̀ wọ́n ní ọjẹ́ pẹ̀ òun náà wá di ipò náà ń jẹ ní tí ọ̀yẹ́ jẹ àá fún jọ́ mẹ́ta yóò ya gbogbo ìdọ̀tí yẹn bò but adìẹ ẹyẹ tansin, kó ń jẹ̀gbẹ́ kò túmọ̀ sí pé rárá ó ti dèwọ̀ fún aládìjẹ là torí pé kíni wọ́n gbé adìẹ wá fún jíṣẹ́ náà sọ̀là sọ̀là nínú oúnjẹ tí wọ́n fún ó dẹ̀ jẹ́ kò wípé rárá ẹ̀gbin ni torí tó jẹ́ ẹ̀gbin ni kò ní í dákẹ́ bímọ rẹ ọba tí ì dé fún gbàyàn ọba tí ń bẹ lókè tó ránṣẹ́ tí ń sọ <laughs> tí ń sọ kò ní í dákẹ́ yóò ṣe kí ni yóò sọ kalẹ̀ ndóze yìí o à ṣé orí ni màláka ni wọ́n rántí otu tí ì kírun tán ni ẹ ti rántí wá pé wáyà lọ́sọ̀ fún mi pé gbogbo nǹkan rẹ̀ a lè gbogbo gbogbo ti a lè ìtọ̀ wọn ìgbẹ́ wọn kìí ṣe nàjásà. a máa fi ń fi ìgbẹ́ màálù a máa fi ń ṣe kan a fi pa bọ́tọ̀ a fi palẹ̀ wọ́n fi ṣe kínní torí pé kìí ṣe nàjásà ni tó bá yẹ pé nàjásà ni a lè fi ṣe. gbogbo nǹkan wọ̀nyí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ gbogbo ń tó jẹ́ nàjásà àti irun rẹ̀ o àti ìwo rẹ̀ gbogbo ohun tó rọ̀ mọ́ ẹ̀gbin ni. àwọn àmukù àmukù ń jẹ́ tí èsì ẹ̀gbin ọmọ kì í ṣe nàjásà téèyàn bá mu omi kù a ní sọ pé torí ipá mu kù ni a lè fi mára a lè fi ṣèmọ́tótó rárá mímọ́ ni kódà bóbìnrin bá ń ṣe nǹkan oṣù àmúkú rẹ̀ kìí ṣẹ̀gbin níyàwó Aisha rọ̀dí aláàánú àti sọ yìí pé màá máa ṣe nǹkan oṣù omi tí mo bá mu kù ibi tí mo gbẹ́nu sí yẹn gangan lòjíṣẹ́ ńlá sàásọ́là mú gbẹ̀lú sí tí ó fi mú tí ó ti mú kí ni ẹ̀kọ́ tí gbogbo ilé nǹkan a gbọ́dọ̀ sọ pé torí pé wọ́n ń ṣe nǹkan oṣù yẹn káwá àbádọ́n wọn fílìn tá a níyẹn náà a sì máa fà wọ́n mára kìí èyí nìkan ó ní bá a mú nǹkan wá ń bẹ̀ yẹn òjíṣẹ́ ńlá sàásọ́là wà nínú mọ́ṣáláṣí àmọ́ pé yàrá yàrá Aisha àti ó ti bọ́ sí inú masjid nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní separation ó súnmọ́ masjid but ó ní separation ìyá Aisha ni mò ń ṣe nǹkan oṣù ó ní ọwọ́ tó fi mú un ní ń ṣe nǹkan oṣù ní àbíwọ̀ tó túmọ̀ sí pé ìrúra ìròpọ̀ mọ́ wọn eyín ẹ̀ṣẹ̀gbin ẹ̀jẹ̀ yẹn nìkan náà ni. Kanani, lópin ìgbà tó bá rẹ̀ ti take care ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú àwọn tí wọ́n fi dira àti oríṣiríṣi báwọn tí ò stay ní aṣọ tí ò dẹ̀ stay ní ibi tó wà kò sí wàhálà ń bẹ̀. àmukù gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní mani ló fi jẹ́ pé kẹfìrí gan tó bá mú kò í ṣe haram kì í dẹ̀ ṣe nàjẹ́sà. a wọ́n lálẹ́ fẹ́ wọn. ẹ̀ńtà fẹ́ ẹ̀sìlẹ̀ ṣé bóòlù àti wàá fẹ́ mọ interact pẹ̀lú rẹ̀ tó fi jẹ́ gbogbo orú nǹkan báwọn nàìjásà ni bóòlù àti fẹ́ mọ interact pẹ̀lú rẹ̀ yóò mọ harajọ kì í ṣe amúkú ọmọ èdè ènìyàn kì í ọmọ gbogbo ntọ́jẹ́ yìí pé a lè jẹran rẹ̀ amúkú rẹ̀ mímọ́ ni. bẹ́ẹ̀ náà ni tọ́ rẹ̀ nǹkan ọ̀gbọ̀n jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àlọ́ sọ́lá sàbẹ́tì máa ń mú ó ní ọmọ nǹkan lẹ́nu fukufuku lẹ́nu báyìí tí ọmọ kan tí ò níbi aṣọ òjíṣẹ́ náà sàrà sàrà ọ̀dẹ̀ sọ pé kò fọ̀ gbogbo nǹkan wọn ni mímá ni kì í ṣe ẹ̀gbin olóńgbò mùsù amúkú rẹ̀ ìṣẹ̀gbin ntòmùkù a lè mú a lè fi ṣe mára a lè fi ṣe mọ́tótó ìyẹn olóńgbò torí kì í ṣẹ̀gbìn. amúkú ajá àti sọ pé kí ni ẹ̀gbin ni tẹ́lẹ́dẹ̀ ńkọ́ ẹ̀gbin ni bẹ́ẹ̀ ni tí. Si kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀gbin lòun náà torí pé ni àìjẹ ntí mùsùlùmí ó fi dé mọ́lẹ̀ gbogbo nta nje ń jẹ ẹran kó re ń jẹ ìgbẹ́ rẹ̀ ìtọ̀ rẹ̀ mímọ́ ni èébì rẹ̀ àpọ̀ rẹ̀ mímọ́ ni èébì èèyàn kìí èèyàn ẹ̀gbin ni ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀gbin ni ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ ni fas ẹ̀gbin ni. bọ́n ṣe jẹ́ ẹ̀gbin bọ́n ṣe wà lóríṣiríṣi ó ní bá ṣe mú wọn kúrò bẹ́ẹ̀ náà sì ni wòdì ètí máa ń jáde lára nígbà tó ó bá fẹ́ tọ̀ tí wọ́n máa ṣe bí tọ́ ẹ̀gbin ni. wòdì màdì ẹ̀gbin ni. tó bá wà lára ọwọ́ la á bu omi ẹ̀kún ọwọ́ kan á fi wọn síbẹ̀ lẹ́yìn ìgbà tá a bá fọ ara tán. màníyì kìí ṣẹ̀gbìn ló fi jẹ́ pé kìí ṣe orí lèèyàn fi ń gbé kalẹ̀ àní sọ pé torí wípé tá a bá súnmọ́ ra wa tàbí tó bá jáde lára wa a gbọ́dọ̀ wẹ̀ automatically ntọ́jáde ẹ̀gbin ni kìí ṣẹ̀gbin bí ikùn mú ni ikùn mú ṣẹ̀gbin ni rárá ṣùgbọ́n dọ̀tí ni tó fi jẹ́ ló fi jẹ́ yí pé àní fikun múlẹ̀ ká mọ̀ nùnù tó bá dẹ̀ rí wa lásọ àní sọ pé á fi lẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ká fọ́nù tàbí ká nùnù náà ni bọ̀dùkẹ́ ṣẹ̀gbìn bẹ́ẹ̀ náà ni mẹ̀lẹ́ yìí tó bá ti gbẹ àrùn àrùn aṣọ tí ó bá ti gbẹ àhàn akúrò àfọ ojú bẹ̀ kíláàsì but kò túmọ̀ sí pẹ́gbin ni. gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ kó má bà á fara nira rẹ̀ èyí tó bá dẹ̀ jẹ́ gbin bí ó ṣe mú kúrò tí òfin ní jẹ́ sábà bí ìfún ìrun rẹ̀ ní tí ò ní jẹ́ gbígbà tọrẹ́ni tó bá kírun láàyè ní ìmọ́tótó pẹ̀lẹ́gbin lára kò nírun ó kírun pẹ̀lú tọ̀ kò nírun. àfi tó bá jẹ́ pé àrùn tẹ̀sánṣùl ọba ìtọ̀ ìdúró nígbà kan yóò dira àdánwò ni kò sí téèyàn lè ṣe sí yóò gbìyànjú láti wá oògùn lórí rẹ̀ ṣùgbọ́n kò ní sọ pé torí pé ó ń ṣe òun òun wà ní kírun yóò kírun. àwọn eléyìí ni àwọn nǹkan ṣókí tá a gbọ́dọ̀ mọ̀ lórí ìmọ́tótó. ọmọ ẹ̀dẹ́ ènìyàn kìí ṣẹ̀gbìn tó bá kú kìí ṣẹ̀gbìn ọ̀ràn yẹn wà lórí wa lórí rẹ̀ káwẹ̀. ọ̀ràn yẹn káwí láṣọ ọ̀ràn àwọn yẹn wà ní kákímù sí lára ọ̀ràn yẹn wà ní táwọn kan bá ti ṣe ó ti bọ́ lórí àwa yòókù ó ti ọ̀ràn yẹn ni. ká gbé sí ọ̀ràn yẹn rẹ̀ ọ̀ràn yẹn ni tá a gbọ́dọ̀ ṣe fún ẹ̀tọ́ ni tá a gbọ́dọ̀ mú wa táwọn kan bá ti mú kúrò ó ti bọ́ lórí gbogbo àlómà mọ́sálẹ̀ ẹnìkan jáde láyé nìsín àwọn ará àwọn kan nínú wa wọ́n ṣùgbà wọ́n wẹ̀ wọ́n wé lásọ wọ́n kírun sí la wọ́n dìde láti lọ sí wọ́n ti sojúṣe gbogbo àwa yòókù náà. àwa yòókù ọ̀kan máa bẹ̀ lọ́ni pé kó bá dẹ́dà kó bá gbà lẹ́rú kó bá gbàpẹ́ rẹ̀ kó jẹ́ ogúnlẹ̀ dáadáa kó jẹ́ ojú jìnnà síra wọn aha but tá a bá jọyìn pé ká lọ kírun onílàdá tá a gbà bẹ́ẹ̀ náà ni tá a bá ṣègbìyànjú àbáwọn fọwọ́ kún gbígbé lọ sí tẹ́ onílàdá tá a gbà. ìṣẹ́lásá asọ́làmì sọ yìí pé ìbáwa lọ́wọ́ sí sísìn rẹ̀ àti kíkírun rẹ̀ àti gbígbé lọ àwọn òkè Uhud bó ṣe tóbi tóun òkè kọ̀ọ̀kan rẹ̀ ládàá téèyàn gbà ó tó òkè Uhud yẹn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan báwọn lọ tó yìí ṣẹlẹ̀ sáà sọlá fi gbà wá níyànjú ọmọ ìyá wa bá jáde láyé a ṣe gbìyànjú láti ṣe kíni láti ṣe ntọ́jú ẹ̀tọ́ lérí rẹ̀ ló kwẹ́sà wa tá a gbérò béèrè wa wá pé àwọn èèyàn wà nínú ship ọ̀kan ni wọ́n wá jáde láyé àti dé orí ilẹ̀ ó yí jìn díẹ̀ bóun ni wọ́n ṣèṣe. ọ̀kan nínú àwọn sáré radiyallahu anhu wọ́n ń pè ní Abu Talha ọmọ ń ṣe gbìyànjú gan-an. Anas bin Malik radiyallahu anhu ó ní àwọn jọ jáde àwọn lọ sí gazwa lórí omi. Abu Talha wá jáde láyé nínú ọkọ̀ ojú omi. àwọn òsúnmọ́ orílẹ̀ àwọn wá. Wa ọkọ̀ ojú omi ń sàárín lọ káwọn tó dé orílẹ̀ ó tó jọ́ méje. kọ̀dẹ̀ yí padà táwọn fi sìn ó ní kò yí padà táwọn pé ìkẹ́ ọlọ́run ba lélẹ̀ ẹni tó jáde sójú ọ̀nà ọlọ́run bá sẹ́wọ̀n pé ọ̀tọ̀ lórìn ní tiwọn nà lórí eléyìí àwọn àfáà sọ yìí pé tí kò bá ti ní ní àyípadà tí ó fa rírùn tàbí nira fáwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n mú sùúrù dìgbà tí wọ́n bá fi gúnlẹ̀ ṣùgbọ́n tó bá fi di pé àyípadà ti ń dé torí bá a ṣe dùn mọ́ la tó bá ti di wípé ọba adẹ́dàá ó ó mú nǹkan rẹ̀ kú ọmọbẹ nísìn ẹlòmíì kílẹ̀ tó sú yóò ti máa rùn yóò ti máa gan yóò ti fẹ́ máa rùn circumstances báwo ni ká ṣe ṣe. ni wọ́n ní káwẹ̀ kí wọ́n wé láṣọ tí wọ́n kírun sí lára. ìmáàmù Ṣáfi rahimola ramatawasa ó ní kí wọ́n wá bíi plant méjì kí wọ́n kọ́ba rẹ̀ pẹ̀lú rẹ̀ kí wọ́n so kí wọ́n wá gbé ó fèsì kíbla kí wọ́n jù sómi torí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ tó ti dénú omi wíwú lè ṣẹlẹ̀ tí wú bá ṣẹlẹ̀ gbogbo ohun tá a fẹ́ kárí nínú òwò ọmọlúàbí mùsùlùmí yóò bọ́ síta kì í dẹ̀ tún ṣe ẹnìkan ẹyẹ lè jẹ́ ń bẹ̀ àwọn ṣùgbọ́n tá a bá ṣe báyìí tó bá fi sàn lọ èbúté tó yẹ pé ibi tó súnmọ́ àgbègbè mùsùlùmí wọ́n ti mọ̀ yìí pé ntọ́ ṣẹlẹ̀ sí ẹni yìí nìyí ẹ̀tọ́ àwọn ni káwọn gbé káwọn ṣe kí ni káwọn lè sin bó ṣe káwọn sin. lórí èyí wọn ni ọ̀gọ̀rọ̀ fóyimijó tó rọrọ tó ti ṣẹlẹ̀ láàrin àwọn afa Abu Malik Shafi uh, ah, imaamu sunna Ahmad bin Hanbal. Ham wípé ṣáájú wọn ò sọ pé ká lo gbólóhùn ká jù sódò wọn ni a máa lo gbólóhùn ká lo pé sáàsìn sódò ẹ mọ̀ pé sàn jù sódò gbólóhùn yẹn ó mú ara ọdẹ eh, ń bá ó mú bànújẹ́ wá ṣùgbọ́n àáfàá mi tún wá mú ọ̀rọ̀ mi wá wípé ṣíìpù tí wọ́n ń lò nísìn ó láwọn facilities bíi facility salaja yìnyín àti oríṣiríṣi tó yẹ pé òdodo ni okú mùsùlùmí wọ́n fẹ́ ká tètè sí. àwọn sáyẹn sọ pé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ká tètè sí àwọn èyí tó ṣẹlẹ̀ yìí sí sàbẹ̀ tẹ́ lójọ́ méje ó ní reason wọn tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọn ò dẹ̀ ṣe pẹ̀lú fẹ́ẹ́nu torí kìí ṣe sàbẹ̀ kan lọ́wọ́ à ń bẹ̀ circumstances ti wá ní tá a bá rí facilities tá a sì bò ó bíi yìnyín tí wọ́n fi preserve ẹ̀ tí a fi dé èbúté ibi tí àwọn mùsùlùmí bá wà tí wọ́n fi sin fàásàn. ọba adẹ́dà kó já tán rí kó já tán síbi tí gbogbo ń tó. tó yẹ kí wọ́n ṣe nígbà wa na rí ṣe ní ojú ọ̀nà súnà eh, Madina kẹ́ńsì àṣìbàkìyà láàrin àwọn sábẹ́ òjíṣẹ́ náà àwọn bá ń jí wọn jẹ́ ọ̀gbìn ní alikiyama ẹ̀yẹn náà rà á pálá wọ àárín wọn bá àti wọn àmọ́ pé dáadáa wọn náà yóò yóò fẹ́ lù wá kọ́lọ́mọ́ bẹ́ẹ̀ fún a fẹ́ mú circumstances yẹn nìyẹn torí kí a fi fún wa ní opportunity ìbéèrè dada now ramsey. jazakum allah khairan na eh, ìbéèrè kejì ni mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok inshallah jazakum allah na àwọn ìbéèrè méjì tí wọ́n ní. àwọn máa fún wa ní èsì rẹ̀ ní ẹni òun náà ni wọ́n ti dáhùn ẹ̀ẹ̀kan bẹ̀ so ìkejì nípa wípé báwo ni zamzam ṣe bó ṣe bẹ̀rẹ̀ gan so wọ́n ní tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa hajj inshallah àwọn máa dá wa lóhùn ìyẹn jazakumullahu khairan sa àwọn tá a bá ní bèrè okay one two three four five six seven. 8, nine, ten, Okay. Okay. I said, no, 11, sharp, 13, sharp. Number one. Charge is bad, number one. Mike, you can go. Sorry. Now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́ aṣọ ilé iṣan rẹ̀. Àmì àtẹ̀yìn náà. Ìbéèrè mi ni pé nípa ọ̀rọ̀ àgbo léyà tà máa pa. Àgbo léyà. Ah, bẹ́ẹ̀ni. Níjọ́ tí a bá pa àgbo léyà, a máa ń bú awọ rẹ̀ ni. A máa ń. A máa ń bú. Bẹ́ẹ̀ni. A kì í sún, a dẹ̀ kì í àyè ha. So, tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yẹn tán. àwa wọ́n mú akọ òkúta clean gbogbo ẹran tí ń bẹ so àti ọbẹ, wọ́n wàá fọ, tàbá fọ̀ tán bẹ́ẹ̀ so wọ́n wàá mú ìṣó àkànmọ́lẹ̀ ó ṣe irú sí i ni so taba sọ fún wọn pé ẹ ká sun á ní súnà pé ká sun pé kò ní ká sun so wípé àwa máa wí now but mo á di pé lóde òsìn gbogbo àwùtá máa pa a máa ń so jẹ ni <laughs> ṣé èwo ló ní dáadáa jù ní tó lóore dù ìyẹn bẹ́ẹ̀ yẹn. o lè sin oúnjẹ ìtaàfà jẹun náà ní gbogbo ẹ jíjẹ. o lè sin ẹnu ní gbogbo ẹ ọjẹ títí títí wọn tó ń wò pé ṣé ká jẹ aláǹgbá àbí àjò kété ká jẹ kínní jẹ kínní àbí ká nà mọ gbọ mo bá ń fi kún yẹn èké ìta bá ṣe ń bẹ̀ but súnà rẹ̀ ni wípé ká jẹ ń bẹ̀ ká fi tọrọ ń bẹ̀ ká fi pamọ́ ń bẹ̀ súnà rẹ̀ òun ní specification tó jíṣẹ́ lásán islam mú wa kò túmọ̀ sí pé wọ́n sọ pé ká pín sí mẹ́ta dọ́gbandọ́gba ò la pé ká pín sí mẹ́ta dọ́gbandọ́gba ká fi ṣe sàárà ká pín bẹ́ẹ̀ ká jẹ́ bẹ́ẹ̀ rárá kìí ṣe kò túmọ̀ sí báwọn níwọ̀ntúnwọ̀nsì family tí wọ́n bá wọ bíi fifteen tẹ̀bá ni wọ́n pín mẹ́ta mélòó ni fi àwọn tí wọ́n wà nulẹ̀ wọ́n àríjẹ ẹ̀ so wọ́n wo family bó ṣe rí nínú rẹ̀ kí wọ́n má ṣàwọn kí wọ́n pín síta àwọn tí wọn ò lè pa ẹ̀ kán dẹ̀ bùn yàn wọ́n dẹ̀ lè fi pamọ́ bẹ̀ ìkejì ni pé ẹni súnà ni pé tí n bá wà nù rọmọdán. tí n bá. tó bá wà nù rọmọdán. na. èyàn la èyàn èyàn èyàn ní àǹfààní láti báyàwó ẹ̀ ṣeré. bẹ́ẹ̀ni. láti kíìsì ẹ̀. but ọkùnrin wa tí o bá lè kọ̀ǹtò ààrẹ tí o jẹ́ wá láti ara ọkùnrin. ṣé àwẹ̀ ẹ̀ bàjẹ́ ni àbí yóò lọ wẹ̀ àbí kọ́ má dàrú ẹ̀ wò mọ́. ó ń dì mọ́ ìyàwó rẹ̀ nǹkan wá jáde. àbí ó lè jẹ́ mazi ó dẹ̀ lè jẹ́ maniyi náà àbí ẹ̀yìn atọ́kùn lè jáde ọkàn rí i pé ibi táwọn ti ń ṣeré ara òun ti tutù àbí yóò yóò fọ ara yóò dẹ̀ fọ ibi méjèèjì náà ìyẹn ti ó bá wẹ̀ jẹ́ ìyẹn ti. Eh, màdíyì ṣùgbọ́n tó bá jẹ́ pé látara pé wọ́n ń ṣeré kò súnmọ́ lóòótọ́ ṣùgbọ́n ọ̀dàmìíra àbí ṣé béèrè nù eh, yọ̀wẹ̀ ṣáàwẹ̀ rẹ̀ wà èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfààní pé ààwẹ̀ rẹ̀ wà torí pé àwọn tí wọ́n sọ pé ah, ṣé bó ti dàmìíra kò sáwẹ̀ fún mọ́ wọ́n bi wọ́n léèrè pé ṣé ń tẹ̀ ń sọ ni pé yóò ṣe lọ́sàn kàfàrà kò sẹ́ni tó lè sọ yẹn olúkálùkù kan má rí bá sí torí wípé o gbọ́dọ̀ mú ẹ̀rí wá ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ n tó ti dáa jù fún ẹni tó bá mọ̀ pé òun ò lè kọ̀ǹtírọ̀lù ara o ò ní pé kọ́mọ̀sì rékéré torí wípé ntòfi bá dé di èyùn òye rẹ̀ gan lè lọ tí ó fi di pé yóò kí àwọ̀ rẹ̀ mọ́lẹ̀ éèjì ò o éèjì ò àárín àwọn bàbá seventy five eighty tọ́jọ́ yìí pé kọ̀rọ̀ wọn lọ́rùn àpàbí bàbá eighty máa ń sọ pé ah, òun ti dáná kàfàrà kí ló dé ó òun kàn tiẹ̀ òun gbàgbé ni o làwọn bá ṣeré kọjá ààlà ó lè ṣẹlẹ̀ a lè lè rí ọ̀dọ́ tọ́jẹ́ yí pé ọmọ ààlà kò ní tí ó bá kó tó débẹ̀ nǹkan kò tiẹ̀ ní jẹ́ kí danger light yẹn ó débẹ̀ yẹn pàápàá yóò yí wà ní yellow light níbi tí ó ti rọra máa kí ni ìkẹta ni pé èèyàn láǹfààní àti bẹ̀rẹ̀ ọ̀fẹ́ tọ̀. naam. èèyàn fẹ́ tọ̀. èèyàn fẹ́ tọ̀. bẹ́ẹ̀ ni kò wá láǹfààní àti bẹ̀rẹ̀. naam. so ìtọ̀ ibi tó ti ń tọ̀ ò ṣe mistake ìtọ̀ ó ó bọ́ sí ṣòkòtò ṣe òkúta ló máa fi clear ni àbí omi. kí ló kọ́ ọ bọ́ sí ṣòkòtò. ẹ ìtọ̀ yẹn ta sí lára. sí ṣòkòtò bẹ́ẹ̀ ni. ọ fọ bẹ̀. láti. ọ fọ ibẹ̀ ọgbọ́dọ̀ sọ̀rọ̀. na salamu alaykum tula. wa aleykum salaam tula. nígbà tí ẹ̀ ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. àwọn oníyàwó jẹ́ ọ̀kadà. na ẹgbẹ́nu dé ọ̀rọ̀ ìgbẹ́ mọ̀lú tá a máa ń pè ní bọ́tọ̀. ìgbẹ́ bẹ́ẹ̀ ni bọ́tọ̀ ìgbẹ́ mọ̀lú. ṣé nílùú òkè ń jọ wọn máa fi ń pa ilé bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. ṣé lórí bẹ́ẹ̀ a lè kírun lórí ẹ̀. ẹ torí pé kèsè nàìjásà gbogbo ń tá lè jẹ tó halal ni pé ká jẹ ìgbẹ́ rẹ̀ àtìtọ́ rẹ̀ kìí nàìjásà. dẹ lórí ẹran òkú nbètè bíi àgbò. bẹ́ẹ̀ni tayọ ẹ kó àwọn aṣàdúgbò yẹn. bẹ́ẹ̀ni sọ lè náà kírun. ṣe ẹyin awọ yẹn. awọ yẹn. tá a ti tán nìyẹn. a lè fi kírun. ó ti ma torí òjíṣẹ́ náírà sọ́nà ń fọkàn a jẹ́ pé ká tó ṣe ni o ṣùgbọ́n rẹ̀ tá a bá ti ṣe nam bàjẹ́ ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹmọ nílé ọ̀rọ̀ olóńgbò olóńgbò bẹ́ẹ̀ pé tó bá mú mi kù bẹ́ẹ̀ a lè fi irun yẹn ṣe mọ́ra bẹ́ẹ̀ a lè lè mú. òjíṣẹ́ láti ṣàlùwà la ṣàlùwà ṣé a lè jẹ olóńgbò náà. a lè jẹ bọ̀tò ń tiẹ̀ tàwa fóònù òjíṣẹ́ láti ṣàlùwà ní afararora pẹ̀lú wa olófin tó dé. Yeah. na ẹ mẹ́rin pé kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀kan pé ẹ̀gbin ni. ẹṣin ń gọ. ẹṣin ọ̀rọ̀ pọ̀ lórí but èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù ń bẹ̀ ni wípé a lè ẹ pé a lè a lè ẹ but a lè a lè àbí àwọn tó bá jáde lára nǹkan ṣẹ́gbìn lòun náà bí tẹ́sí bá tó jáde pé. bàtà lè jẹ́ gbogbo nǹkan yòókù ti di. ọlọ́run kò jẹ́ rí lórí dáadáa. àmì àdáyé náà. ẹ sọ pé a lè fi ajá ṣe ọdẹ. pé a lè ajá. èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ nù Kùránì ọsọ nù Kùránì òjíṣẹ́ lára ẹ̀ ayé rẹ̀. ẹran tí ajá wa pa. bẹ́ẹ̀ ni èyí tó pa tó ti kú náà èyí tó pa tí ò ti kú náà àlègbà lọ́wọ́ ẹ̀ka du èyí tó wá pa tó ti kú báwo la fẹ́ ṣe ṣé á jẹ bẹ́ẹ̀ ni àbí báwo la. tó bá ti kú á kò rárá fún un tó bá jẹ ń bẹ̀ á jẹ pé ó pa fúnra rẹ̀ ni. tó bá jẹ ń bẹ̀ tó bá pa tó bá jẹ ń bẹ̀ ó jẹ fúnra rẹ̀ ni ó pa fúnra rẹ̀ ni ayọ̀ǹda ẹ̀ ṣùgbọ́n èyí tó bá pa fún wa yóò mú wa ni training ni sọ́ọ́rí ìmà bẹ́ẹ̀ràn kò bá bá gbà mà ọlọ́lá ju èèyàn tí ò ní mà lọ. nísìn èèyàn tí ò ní mà pa nǹkan àbí ńgbà tó pa nǹkan ó dẹ̀ mú pọ́npọ́ tó lè pa nǹkan wa á kí ló jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ni. fi jẹ́ kì í débì kan kọ́ má sọ ẹni tó ní lọ́wọ́ di ọ̀tọ̀ ṣé wọn <laughs> ní sàn lórí lókè onígbà tí mo ń tọ́jú àwọn ajá náà tó jẹ́ pé tájà bá pẹran bẹ́ẹ̀. agbe wa sọ́dọ̀ olówó ẹ kò ní jẹ a fìkalẹ̀ tó oyún tó bá lọ nù gbẹ fún ẹ tó pa agbe ẹran yẹn wá kalẹ̀ bẹ́ẹ̀ ó ti pa ó ti kú o bẹ́ẹ̀ á sì gbé wá síwájú olówó ẹ tó ní ẹ bẹ́ẹ̀ wá rí ṣé pípa tó pa yẹn tó ti kú yẹn ṣé ṣé jíjẹ ni. bẹ́ẹ̀ni torí kan tó release ẹ kan tó release ẹ at all wọn ò release ẹ ní pẹ̀lú kọ Ọlọ́run ọba pèsè pé ọkàn release ẹ̀ lásán ó release ẹ̀ pẹ̀lú kọ́ lọ́ọ̀mà nítorí gbogbo ń dọ́ba mú wálé ó kọ́bà bẹ́ẹ̀ náà ni tàkúté tàkúté bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tọ́ ọ bá tọ́ ọ tí ò bá tí ì kú tán bẹ́ẹ̀ náà ni tọ́ ta lọ́fà tàbí bàn tàbọ́kọ̀ bàtò ti fó kọ́ lọ́n jù tó bá sì ń ṣẹ̀mí tó rí dú pàní mà tọ́ ọ bá rí dú ó yìí wà òkè ó lè jẹ́. ọ̀daràn. ìbéèrè mi ni pé ìgbà tẹ́ ń ṣàlàyé nípa ẹ̀jẹ̀ háìdù gangan. bẹ́ẹ̀ni. ẹ ṣàlàyé bọ̀ ó dàbí pé step yẹn pọ̀. ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ bá repeat for example aṣọ ni tí ẹ̀jẹ̀ háìdù tà sí lára wọ́n wá nǹkan kan anything tó ṣe hàn kan ṣáà. wọ́n sì ha ẹ̀jẹ̀ kù ada wahid asani wọ́n fọ̀ wọ́n fọ̀ asali wọ́n wá nǹkan bíi sídìr àbí nǹkan tó jẹ́ ọṣẹ tó wà disinfectant tó jẹ́ kínní wọ́n fi sí láti fi bàtà bá fẹ́ kírun pẹ̀lú rẹ̀ wọ́n mọ mi wọ́n fi wọn wá. Ah, nọ́mbà two nígbà tí títajà tẹ sọ wípé tó bá kájà bá tẹnubọ omi agbọ́n ẹ̀bọ̀ tí ajá bá. búyàn láṣọ wọ́n múyàn láṣọ. ṣé ìtọ̀ láṣọ. rárá e. yìí kò tún dọ́wọ́ kan ìyẹn bẹ́ẹ̀. kò sí nǹkan tá a máa ṣe sáṣọ yẹn. kò sí tá a máa ṣe sí. ṣùgbọ́n tá a bá ń wò pé ó tẹnubọ nàjásà níbì kan àáfọ̀ ojú bẹ́ẹ̀ nìkan nù wọ́n sọ pé káfọ́ lẹ́ẹ̀mejì o àákànfọ́ nàjásà yẹn nù. okay. ẹ eh, but ọ̀gọ̀rọ̀ ajá ti ń bẹ ní around nínú ilé kì í sajá tí jẹ̀gbẹ́ oúnjẹ tó mi nǹkan jẹ kí n tí wọ́n ná lérí ajá. so <laughs> ito ẹ̀. láṣọ kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìtọ́ ajá láṣọ ọ̀nà sí ọtí ni ọtí gan fún ara rẹ haramu ni ṣùgbọ́n tọ́tí bá tà síyan lásọ ọtí gangan fúnra rẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ìjẹ́ ara àjẹ́ rẹ̀ náà ni ara àjẹ́ rẹ náà ni òjíṣẹ́ náà àtàlà ń dẹ́ mọ̀ pé ara àjẹ́ rẹ̀ náà ni tí wọ́n fi sáàbù ẹ̀ tó dẹ̀ jẹ́. ló fi jẹ́ pé sàbẹ́ tí ọkọ̀ kóra ró fún un sàbẹ́ kejì ń sọ yí pé wọ́n sáàbò òjíṣẹ́ náà jẹ́ àdẹ̀jọ́ jẹ́ ni oní ara kìí ṣe torí pé àlè jẹ́ ni mo fi kóra ó sọ di mi lọ́tọ̀ so àti ẹran rẹ̀ àti ẹyin rẹ̀ àti gbó àlè jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mẹ́ta salaamaleykum. wa aleykum salaam ìbéèrè ti lè bẹ̀rẹ̀ pé ẹni tó ń kírun lọ ṣé ẹni tó lọ tó ń ka fatia tó dé àárín tó ó dé àárín. ó dé àárín fatia. ẹ ó tún wá padà sẹ́yìn. ó tún bẹ̀rẹ̀ láti rẹ̀. irú yẹn ṣé ìrìn yẹn pé àbí bọ́ọ̀lù àti máa kírun yẹn. ó pé kò lé kò lé. ti kà dáàrin o. ẹ ó kà dáàrin pọ̀jù ìdí kan tàbí kejì wa ṣẹlẹ̀ sí ó lè máa wọ́ndà. ẹ wá padà sẹ́yìn. wá padà sẹ́yìn matalan bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmi din. ẹ wá padà sẹ́yìn. àwa tún ni. arahman rahim maliki yawmi din malikiya ni yóò ṣe yóò ṣe bàdí toró ti lékún nínú òrùn tí malikiya bọ̀dùkọ́sẹ́rì fún salamaleykum wa rahmatulahi. ọlọ́run bá lórí mi lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. ìbéèrè mi nípa mimbar ní last week ten sọ̀rọ̀ ẹ mention ẹ pé amisa salam ìgbà tó fẹ́ kọ́ àwọn sọ̀hábà ní òun ó dó lórí mimbaru tí ó ga ju. ó dó ní pèlè mẹ́ta. naam bọ̀ tó bá ti fẹ́ forí kanlẹ̀ ó máa sọ̀kalẹ̀ sísàlẹ̀ ṣùgbọ́n àwọn mímbàrò ta ní ní ojú òní ó máa ń sábà fa ọ̀rọ̀ tó pọ̀ láàrin àwọn ìpè kì í ṣe mímbàrò ni kì í ṣe mímbàrò ni ta ní kára lọ pé pèpele ẹ pèpele tó yẹ kí ó ní pèpele because normal member yóò ní pèlè mẹ́ta èkíní èkejì ẹ̀kẹta tí màá mú ó dùn ó lé lórí tó bá fẹ́ address àwọn èèyàn but àwọn eléyìí kì í ṣe member làápèlè wọ́n fi pèpele sí kò yẹ kó wà ń bẹ̀ wọ́n yọ kó láìpẹ́ inshallah kò yẹ kó wà ń kò yẹ sunna masjid so mo gbọ́ eh, lecture kan tí ẹnìkan sọ̀rọ̀ nípa ẹ̀ wípé ó kò yẹ kó máa dá ìfànfà sílẹ̀ pé torí pé hadith kò sí hadith tó wá directly. wípé tí ntọ́gọ̀rọ̀ àwọn afa sọnù ntọ́gọ̀rọ̀ àwọn afa sọnù pé kò yẹ kó ntó dáa jù ni pé kó má sí ń bẹ̀ but kọ́ wá di fànfà láàrin mùsùlùmí débi pé wọ́n láwọn ò ní kírun ní masjid tírun kan bá ń bá wà ìkọjá àlàní èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì why because argument kan tó ń mú wá tọ́dẹ̀ lágbára ni wípé tó bá jẹ́ pé ìrùn níbẹ̀ ó bàjẹ́ ni òjíṣẹ́ náà Islam ò ní ṣe láti fi kọ́ pé àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣe understand by you ẹ̀hẹ́n but ó ṣe because kò ní fi tí ò permissible kò ní fi ṣe àkàrò ṣé nìsín yóò di obìnrin tí ó jẹ́ tí èsì máa rẹ̀ mú ọ bá sọ pé a gbọ́dọ̀ obìnrin mú báyìí so possible kò possible àná àdá haram sódìé àwọn yìí ni wọ́n mú gbogbo àwọn àlàyé wa but gbogbo wọn fẹnu kò sí wípé kò yẹ kó wà ń bẹ̀ sódìé báyìí nìyí àwọn ọmọ tí wà lókè <laughs> kò yẹ kó wà ń bẹ̀ kò yẹ kó wà ń bẹ̀ kí wọ́n mú kúrò ṣùgbọ́n kò bàrún asalaamualeykum. wa aleykum salaam. jazakumullah khair. ẹ ìbéèrè mi ni pé. àwa ní sọ inú pé kókó rí kò bàrújẹ́ nǹkan á sílẹ̀ ń bẹ̀bẹ̀ tó ti yé báyìí ni a yọ kó láti jẹ́ pé kí masjidi wa kó jọ bí ọlọ́run ọba ṣe fẹ́ kó rí ní tó fi rán òjíṣẹ́ ńlá fúlà rẹ̀ ọ̀sọ́dà. ìbéèrè mi nípa títí gbogbo ẹran tá a bá ń jẹ tó jẹ́ halal fún wa. bẹ́ẹ̀ pé àwọn ìtọ̀ wọn ìgbẹ́ wọn. ìtọ̀ wọn ìgbẹ́ wọn ọ wà ọmọ. tí wọn bá wá káníyàn kírun yàn wá nọ́tìsì pé tí wọn bá ń kírun lọ́wọ́ yàn wá nọ́tìsì pé ó wà lára èèyàn. ìtọ̀ kí ni. ìgbẹ́ ẹran. bẹ́ẹ̀ni. pé èèyàn nọ́tìsì pé ó wà lára èèyàn. bẹ́ẹ̀ni. kí ni torí àwọn tíra kan wà tá a ti sọ pé. àwọn sàbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sọ́lá níjọ́ ọdún wọ́n ṣiṣẹ́ ẹran àbí bẹ́ẹ̀ kọ́ ní múna wọ́n gúnra wọ́n ṣe gbogbo ẹ̀ bó ṣe wá nínú musannaf àbí abdulrasaq ó dìde wọ́n fẹ́ kírun ìgbẹ́ ẹran ní lára rẹ̀ ẹ̀jẹ̀ ẹran ní kìí tún sèyún nìkan ìrò rẹ tó wà níbi ibi ojú rẹ̀ ó tún já yín ṣẹ̀jẹ̀ wọ́n dẹ̀ gbé kan mọ́ wọ́n ṣe kan mọ́ wọ́n dẹ̀ ṣe tẹ́gbẹ́ ti la wọ́n dẹ̀ ń kí lọ sọ́mọ pé wáàsí ti ń bẹ nínú èyàn ti pọ̀ ìmọ̀ ti ń bẹ nínú èyàn ti pọ̀ rẹpẹtẹ wípé ẹran tá a lè jẹ ẹ̀jẹ̀ rẹ̀ kìí ṣẹ̀gbìn ìtọ̀ rẹ̀ kìí ṣẹ̀gbìn ìgbẹ́ rẹ̀ kìí ṣẹ̀gbìn ìrora tá a bá já lórí ìrùn tẹ́jẹ̀ fi ń jáde ń bẹ̀ kò ṣe kí ni kò bá lu tó gbogbo ó ti báwọn sàn ni pé bá fẹ́ ṣe bí àyàn ṣé ṣé dandan ni kíyàn máa bẹ̀rẹ̀ ni kíyàn tó. téèyàn bá bẹ̀rẹ̀ níbi tí kò sí kínní ó lè mú rọrùn wá fún wọ́wọ́ aftar yóò dẹ̀ mú ìdáàbòbò tí fi ní rí àwòrán rẹ̀ sóti yé báyìí nìsín but ó lè jẹ́ pé ibòmíì kó nàró ni ó bẹ́tà fún látara yí ó fẹ́ tọ̀ kò síbi tó ti lè rí tọ̀ but ó rí ibì kan tó ó pamọ́ tó yẹ pé àti ìbẹ̀rẹ̀ ń bẹ̀ ò rọrùn ó lè tọ̀ lóru ó lè tọ̀ lóru tọba yẹ pé yòó ni ó pa òwò rẹ̀ mọ́jú fún obìnrin ní ọ̀kan lè ṣe yẹn. ọ̀kọ́ ṣe pé hadith kan ló wá ehm, sọ́dọ̀ hàn pé eh, tíyàn bá fẹ́ tíyàn bá fẹ́ tọ̀ yọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọ́ba wà nínú ilé wọ́n máa ń bẹ̀rẹ̀ mọ́lẹ̀ níyàwó Aisha ló fi sọ pé wà báyìí lákàtì báyìí báyìí lákàtì báyìí kékeré ẹnikẹ́ni tó bá lóró iṣẹ́ lásán àṣálà tó tọ̀ ní òòró pé ó purọ́ ni but sàábé tó ní èmi ni mo ṣe gàgá fún nígbà tó ń tọ̀ lóòró ní gbangba wọ́n wà ń bẹ̀ èmi ni mo kọ́ di báyìí ni mo kọ́ bà rẹ̀ tó nítorí ni. wọ́wọ́ sẹ́kọ̀ so àmútìyàwó Aisha wípé nínú ilé nígbà tí a bá ní tí ó lè di ká bẹ̀rẹ̀ ni kò fi jáde dáadáa ṣùgbọ́n tá a bá tó bá yẹ pé kánàró ní tí ó mú ní pa òòhùn mọ́jú ìdíbẹ́sì náà ni pé ṣó ti fún arìnrìn àjò náà nígbà tí a bá tọ̀ tán tí a wá lo òkúta náà tàbí nǹkan gbígbẹ àbí omi lára ewé kátẹ̀pá àrómi á lo òkúta yẹn tá a bá débi tí a ti rómi ṣé a tún máa tún ṣe ìmọ́ra yẹn ni. tá a bá ṣe kò sí wàhálà ní àfáà fi sọ pé àfáà rìsáàlà ẹ̀tẹ́kẹ́ pé tá a bá fẹ́ mọ́ra yẹn tá a ti ṣàlùwàlà a fẹ́ mọ́ra yẹn àfọwọ́kanra kan mómi akànbú sí ojú ara yẹn pé ó ti tó kò dẹ̀ ní ìdíkà tí ń repeat àlùwàlá wa mọ́ because kí ló bá àlùwàlá jẹ́ kò sí ní tó bá àlùwàlá jẹ́. ṣé ìtọ̀ ẹnu ìtọ̀ ẹnu gbé. ìtọ̀ ìtọ̀ ẹnu lára kò sí ní súnà. dáhùn kankan mọ̀ ń ṣe tó yẹ pé wàlá alam wọ́n máa mú bí plastic tàbí kékeré kan dání wọ́n rọ̀ mí sí. nígbà táwọn bá lè fi fóònù sápò wípé <laughs> àǹfààní èèyàn ó ju ti fóònù táwọn ti sáko lọ so tẹ́ni tí ń bá wàrántí pé kí wọ́n tàn ta wọ́n dẹ̀ ra ọ̀rọ̀ kan. tọ́lẹ̀tì gbé tọ́lẹ̀tì pépà gbé tọ́rọ sọ́ọ̀kì gbẹ̀yìn tọ̀tàn ọ wá fi nù débi pé kò sí átàrù rẹ̀ ní ojú ara mọ́ ó gbé. lórí tourism. lórí tourism. tourism now àwọn eh, gàgá wo ni Islam fi i mean how do I put it eh, kí ni àwọn tí a lè wòye sí tó jẹ́ pé ní ìlànà Islam because in line of tourism. ó jẹ́ ní tí ó kún lé ṣe àlékún fún ẹ̀sìn èèyàn. nam tàbí kọjá látara wípé ibi téèyàn ń lọ yẹn èèyàn ó sapá ń bẹ̀ láti tàn mọ́lẹ̀ ẹ̀sìn tàbí láti lálékún kọ́kàn má jẹ́ pé èèyàn kàn ń lọ aimlessly ni sheikh sadi ibn Uthaymeen rahimahullah tàwọn àṣà ló fi sọ yìí pé ṣé mùsùlùmí ti ń bá máa ti ń ṣe lọ́kàn sọ fún dìde just like that láì ní góòlù kankan ibi tó ń lọ sí kò bá ẹ̀kọ́ ẹ̀sìn láàmú. na ohun tí mo ṣe béèrè ni pé aṣèrìnàjò kan lọ na so láàrin yẹn wọ́n sọ yìí pé ká má débì kan ká má ká má débì kan out of bounds so a brother now say pé ah pé superstition ni we can break it so at that point. ṣé ẹ sure pé superstition ni. wallahu alam. tí ẹ bá sure ẹ má gbéra yín sínú ewu. naam. tó tọ́ bá yẹ pé níbẹ̀ yẹn o ẹni tó bá kọjá báńdì yẹn o ó ṣe báṣubàṣu mùsùlùmí ètira rẹ̀ síbi tí yóò ti wá rí ìnira. so on that point mo sọ fẹ́ nìyẹn pé kó má ṣe because there was one tí mo tí mo withdraw bàtà débẹ̀ yẹn wọ́n ta ìgọ́mọ̀ wọ́n ní ká fẹ̀yìn wọlé so I had to withdraw. wọ́n ní kí ni. ká fi ẹ̀yìn wọ́ bẹ̀ yẹn. kí ló dé. wọ́n wọ́n ta bí ìgọ́mọ̀. ṣé ló àwọn kèfèrí ni. wọ́n ní side Akínyẹlé ní mọ́níyà ṣáìdì yẹn. ní. mọ́níyà ṣáìdì yẹn. mọ́níyà. Akínyẹlé níbi ọjà tí wọn kì í gbáyẹ̀ wọn yẹn bẹ́ẹ̀ ni. ah no Ọ̀yọ́ ṣèdè so uh, at that point mo withdraw uh, at that point mo withdraw pé mi ní fẹ̀yìn wọlé ah. so. gbẹ̀yìn wọlé kẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ta ìgọ́mọ̀ bíi kíní ìmọ̀. bí ìmọ̀ rí o. naam. sílẹ̀ yìí náà wà lọ sí gbogbo bẹ́ẹ̀. ẹ wọ. ojú mi tó. ẹ rárá. ok. a gbá àwọn ọ̀tọ̀ confam authenticity ẹ̀. ẹ. a gbá àwọn ọ̀tọ̀ kan. ok. a wá confam authenticity ẹ̀. lórí kíni ẹ. from the source. lórí kíni. Uh, kí lẹ gbọ́ ìtàn ìjàyè ni àǹtàlá ìjàyè that is the source that oh it's actually not from Oyo, uh, Ogun State that there was a war that happened that made them spread to different places so we realize that it's actually from that place from a king who turned to so so and so just to confirm authenticity to you know so but at the, at the end of the day tọ́sán máa pé ká tó lè wọ ọbẹ̀ yẹn a máa fẹ̀yìn ni. So we couldn't conclude that research. We have to back out. Àwọn ṣirkiyat. Now we have to back out. So mo wá fi ń wo pẹ̀lú mi kejì tí mo sọ́kẹ́ yẹn máa wọ bẹ̀. Ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ní ká máa wọ bì kan? No no no ìyẹn adó àwáyé nìyẹn. Adó àwáyé nìyẹn. Ṣáìdì ọ̀dọ́ yìí nìyẹn. Adó àwáyé lórí àpáta nìyẹn. Mo ní ṣáìdì ọ̀dọ́ yìí nìyẹn. <laughs> Wọ́n fẹ́ dọ̀ yìnyẹn torí pé ó wá affect eré àwọn. Ẹ ọ yẹ kí wọ́n mọ̀ yẹn. Ṣé superstition ni àbí nǹkan kan ló fà á torí pé ṣáìdì ọ̀dọ́ yìí nìyẹn? kéé pé mi fẹ́ ta sí èmi fẹ́ béèrè òdodo ọ̀rọ̀ ni. Eh. Eh, naam mo jẹ mo jẹ tó máa ń dẹjà gan. torí yorùbá wọn sọ pé àwọn làjú torí gbogbo náà náà ń ká fún wọn lọ́wọ́ èké ṣe nǹkan làjú ṣé ọ̀nà sáà ní ọ̀sán yorùbá wọn sọ pé àwọn làjú torí gbogbo náà ń ká fún yín lọ́wọ́ èké ṣe nǹkan làjú fún àwọn ọdẹ́kọ̀ tí mo rí ṣe ń gbégun ó kọ́kọ́ change sí mi pé ṣé wọ́n lè gbégun bí sá. àwọn ọmọ rẹ̀ dání ẹ ṣe wù ọ́ arọ̀run kẹ̀kẹ́ wọn ni arọ̀run <laughs> question mi ni pé irú ti gọ́mọ̀ mu mọ̀ yí pé yẹn mi lè fẹ̀yìn wọlé bọ̀ kí yìí tẹ́ pé ààrẹ ní tìǹ tó ṣòkó bóyá àbí ó ṣe omi tó ní ká má wọ̀ táwọn bóyá depth ẹ̀ sí but nǹkan tá a tíyan lè rí the other side tó ní ká má cross ìmáa gbà wọ́n gbọ́ yẹn ṣó máa túmọ̀ sí pé èèyàn believe nínú rárá. believe wọn yẹn ni àbí ìyàn kó awó látara pé. ó lè mọ mi nìpín yẹn gba àwọn ọgbọ́n yẹn take precautionary measure de ah. kò fẹ́ kí kò fẹ́ fèmí ara rẹ̀ wéwu. torí ọ̀gọ̀rọ̀ nǹkan báyìí wọn ó de àwọn kan síbẹ̀ wípé ẹni tó bá ba léètì ẹ̀ kí wọ́n mi léètì ẹ̀. kò jù báyìí náà lọ. jazakumullahu khairan salaamaaleykum rahmatulah. waaleykum asalaam rahmatulah. ọ̀rọ̀ nípa kí ibi tí ìmáàmù kò tí ó dúró sí kó ga ju ibi tí àwọn màmú wà lọ. hadith kan wà nù sọ́nà abidahud tí ó ṣàlàyé pé Ammar ibn Yasir so ó fẹ́ ṣe imam ó lead ìran lọ́jọ́ kan. kò ní ṣe fẹ́ ṣe imam ó ṣe náà ó lead ìran eh. náà Huzaifa ó wá fà látọ̀ pé a pé kó má ṣe bẹ́ẹ̀ ó dẹ́ gbà bẹ́ẹ̀ wọ́n wá hmm. kírun tán Huzaifa wá bíi pé ṣé wò gbọ́ pé anabi sallallahu alaihi ó ní ká máa so pé tí ẹni tó bá ti lead ìran. ó ní bàmọ́ rántí náà mo fi tẹ̀lé ẹ ṣé ìyẹn náà tó ní imam kó wà níbi tí ó bá ga jù máa mú. kò bá mú ọ̀tọ̀ ṣó bá àrùn jẹ́ ọ̀tọ̀ ṣé understand ẹ̀ kò bá mú. ntọ́jà ni kó rí kí gbogbo ẹ̀ flat. jazakallah khair Nam, àìdájọ́ kan bẹ̀tẹ̀ ọmọ mi wá pé tí èèyàn bá ya só ó ti sọ̀rọ̀ àlá ó lọ sọ̀rọ̀ àlá padà so wọn tó bá tó bí ẹ̀mẹ̀ta àbí bóyá àwọn nǹkan kan pé kó máa ṣe lọ wọn fi bù ǹjẹ́ sẹ́rìn bẹ́ẹ̀ fún. tó ti di tasalsul ìyẹn ni pé ó ti di àrùn ń ṣe iṣu ò lè dúró mọ́ ó lè yẹ kó ní dysentery ó lè jẹ́ pé àwọn tọ́jọ́ mọ́ báyìí tá a bá ní kó máa ṣàlùwàlá fún gbogbo bó ṣe ń sùn yẹn yóò ní haraj bí ẹni tó jẹ́ pé ìtọ̀ ọ̀dá lára rẹ̀ tàbáwọn tí gbé ọ̀dá lára wọn tó yẹ pé wọ́n de pampers ní ṣọ́ọ́nà sàn tí hukumu wọn tó ṣẹlẹ̀ tí tasasulu bá ti ń wọ̀ torí ìṣe ìlà kan tó bá ti ṣe àlùwàlá fún sometime kọ́ kọ́ntínú kọ́ máa bá wọn rẹ̀. nígbẹ̀yìn sọ kí ni ìdájọ́ jamu bayna salatayn ìyẹn tó bá jẹ́ ọjọ́ jumua tí akíjumua tán bóyá ojú ń rọ sí àlè ṣe jamu asiri papọ̀. àsìkò juma ó pé sí méjì kọ́bla zawal àti bàdà zawal tó yẹ pé ìrun jimá tí wọ́n kí yẹn kọ́bílà zawal ni àlèpapọ̀ máa sùn bọ̀tí zawal bá ti ṣẹlẹ̀ àlèpapọ̀ máa sùn tó di yé for example akíjúmọ̀ níbi ten between ten and eleven wá ti parí juma wa a lè kí juma bẹ́ẹ̀ but akí ní after one zulu ti tó ń gbà yẹn àbí torí zawal ti ṣẹlẹ̀ àlepapọ̀ pẹ̀lú asùn bọ̀ tí màmá ọba papọ̀ tí ọba gbọ́ yé bẹ́ẹ̀ yín tó ń tọ́ wà fa fitna tàbí nínú masjid. ìrun zoro. bó ṣe yé wọn bó ṣe yé wọn ni because táàmù zawal ti ṣẹlẹ̀. táàmù táàmù zawal ti ṣẹlẹ̀ ṣé ó ti fẹ́ di ibi zuru àbí ó ti zuru ó ti ti ó ti bi táìmù ó ti kó sí àtìkò zuhur ilà tí wọ́n mú wá yẹn kò fẹ́ kò kò fẹ́ sẹ́yìn nílẹ̀ tó ṣé wọn understand. wọ́n ní ṣé téèyàn bá fi ọwọ́ kan ojú ara tó ba àlọ́ àlájẹ́. ó fọwọ́ kan ojú ara ṣáwọ́tẹ́n àdìyà tó yẹ kó fọwọ́ tó fọwọ́ kan ojú ara kìí ṣe wípé wọ́n fi ń ṣe àrósà kò bá lọ alájẹ́ ṣùgbọ́n tó bá yẹ kó fi ń ṣe àrósà ni láti fi jẹ̀gbádùn ọba lọ alájẹ́. èyíkéyìí tí ìbájọ́jú ara ó jẹ́ yálà tọkùnrin tàbí tóbìnrin. ok ìbéèrè kejì wọ́n ní nípa nǹkan míì tá lè lò láti fi ṣe ìmọ́ra tó yàtọ̀ sómi irú sókùtà ni àbí tíṣù pépà tá tẹ mẹ́ńsán lẹ́ǹkan ẹ̀ sà. ṣé yàtọ̀ wà nù kéèyàn fi ṣèmọ́ra fún ìtọ̀ àbí àtìgbẹ́ ṣé yàtọ̀ wà nù méjèèjì. kò sí. naam jazakumullahu khair. tó bá ti fi ṣe tìgbẹ́ tó mọ́ dáadáa tí ò sí effect kankan bẹ̀ mọ́. naam ó ti mọ́. jazakumullahu khair. naam ẹni tí ó tọ̀. naam àbó yàgbẹ́. kò wá rántí bóyá fún di kan ìgbàgbé ṣẹlẹ̀ ó wá ṣe àlọ́ àlá ó ṣàlọ́ àlá tán ló ṣe wàá rántí pé òun ò tí ì tábà ṣàlọ́ àlá yẹn dúró. kò tábà pàápàá kéde ipò nù kéde ipò ti lo nǹkan kan láti fi nù kò eh, tábà pàápàá. kò tábà rárá. àlọ́ àlọ́ òdo. ṣé fún tọ́ àbí fún gbẹ̀ àbí méjèèjì. méjèèjì méjèèjì. subhanallah. جزاكم الله خير نمبر asalaamu alaykum sir. wa alaykum salaam tura aba zainab. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ yẹn post ẹ̀ sórí facebook ni. ọ̀rọ̀. wọ́n post ẹ̀ nìkan béèrè question kan lórí facebook. ok. wọ́n ní ilé tó ó kọ́lé termite ń disturb ẹ̀ ń bẹ̀. wọ́n ní. termite. ok. ó ń disturb ẹ̀ ń bẹ̀. ok. wọ́n wá ní ìgbà tó wá ń béèrè pé báwo kí lòun lè ṣe sí wọ́n wá ní pé kó rí orí ajá mọ́lẹ̀ pé so n pé tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn pé ó wà medicinal kind of. tí wọ́n ṣe ó lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn àbí kò lè ṣe. bọ́ọ̀lù yìí fẹ́ gẹ̀ẹ́tì rẹ̀ ajá náà. Ah. ọ̀tọ̀ ni náà. àwọn World Bank and Degree Project Centers yẹn all over the state wọ́n ní àwọn chemicals tí wọ́n ní ń tó jẹ́ pé àwọn chemicals yẹn wọn ò dẹ̀ wọ́n lọ títí tẹ́ wá ti ra bù wọ́n báyìí àwọn kan yẹn wọn ò tún débẹ̀ mọ́ láíláí. Uh, uh, irú ìṣúra ìṣẹ̀lẹ̀ some years ago about twenty years ago advice táwọn afa fún wọn nù because ntọ́ bá ti fi jẹ́ pé yóò fẹ́ máa mú eh, different interpretations wá tó yẹ pé ó dẹ̀ lè sọ àwọn awam ó lè sọ wọn nù ìbẹ́sìn ní pé yẹn kóra ro fún un. Ikeji <laughs> ìkejì ń bẹ̀ ni pé èkó ta wà yìí ó lè má jẹ́ outside Lagos náà. tagiri ó ṣe gbọ́. naam tagiri ó ṣe naam. because uh, a professor of virology tó jẹ́ muslim ó ní òórùn rẹ̀ yẹn ó ní ó wà antiviral ó ti sọnù so sọ̀rọ̀ pé yẹn ṣe gbọ́ òórùn yẹn tagiri sì wẹ̀ kérésìkò. kò sí ha mma rẹ̀ kò sí jẹ́ haram ìyẹn ṣe é gbọ́ ó ní torí à ń sọ̀rọ̀ náà ni pé àwọn èèyàn máa ń fi tàgìrì sílé tí ìgbóná bá wá so nínú nínú àwọn duat wa ni ah ó ti fẹ́ di o professor ẹ̀ ní rárá mú sùúrù wípé ó máa ń ni wọ́n ló máa ó ní oorun yẹn ó ló wà antiviral tó yẹ pé kì í ṣe kódà nígbà tí ọ̀rọ̀ ebola ìkankan fi ṣẹlẹ̀ wọ́n advice pé kéèyàn ní nílé kó pọ̀ wípé ó máa ń lé àwọn virus yẹn dànù so ìyẹn yàtọ̀ tó bá di pé orí ajá àgbẹ̀lẹ̀ àárín mọ́lẹ̀ kankan ó ti involve àwọn right kan tó yẹ pé kò tiwa tó dẹ̀ yẹn pé a ní ọ̀nà míì tó fast tó dẹ̀ easy àtàfi lè lò because eh, kí náà ti ń pè é àwọn kẹ́míkà yẹn kó ìgò kékeré báyìí náà ni gbogbo ẹ̀ ìrògbò tó one thousand naira tí wọ́n bá ti wọ́n sí ibi tí támáìtì yẹn wà báyìí ẹ̀dùn gbúrò àwọn támáìtì bẹ̀ mú gbogbo àwọn World Bank and Green projects yẹn sì wẹ̀ wọ́n ní àwọn centers ní gbogbo state káàkiri tó pé tíyẹn bá ti lọ sọ́dọ̀ wọn lọ́wọ́ kan ṣùgbọ́n tí ò bá ní kó lọ bá wọn ní halcock níṣàlà wọn bá wọn gẹ̀tẹ̀. <laughs> ó máa ń ṣẹlẹ̀ ní àwọn nípa àwọn ẹran tá ni mo fẹ́ béèrè. èmi ti ní ẹ̀kọ́ yín kan tá a máa sọ ní pé generally àwọn alápàtà tá a mọ̀ wọ́n máa ń tẹ̀lé bó ṣe yẹ ká dó ẹran. ṣùgbọ́n èmi ti rí occasion kan rí tí ẹran kú mo dẹ̀ nǹkan tí mo tó dá mi lójú ẹran kú màálù mọ́tò gbá ni mo dẹ̀ ṣe gbá wọ́n dẹ̀ palẹ̀ mọ́ yẹn wọ́n lọ ta fún wọn lábàtí o àwọn tàdúgbò. làwọn afa wa ní north àrí nínú wọn tí wọ́n sọ pé tí fúlàní bá pa màálù kí èèyàn má jẹ. tí fúlàní bá pa màálù. wọ́n ní kí èèyàn má jẹ argument wọn ni wípé fúlàní ò lè mọ̀ọ́mọ̀ gbóhùn pa màálù. wọ́n ní attachment pẹ̀lú rẹ̀ débi pé kí wọ́n á mú ọ̀bẹ fúnra wọn kí wọ́n fi pa màálù kò possible ó lè jẹ́ pé màálùú yẹn ti kú wọn ò wá fẹ́ káwọn lùzì gbogbo ẹ̀ ni wọ́n fi fẹ́ ah, ah, wọn á ah, gbọ́bẹ̀ lé lọ́rùn wọ́n lè mú instance kan wá ọ̀kan nínú àwọn àǹfààní ó ń kọjá lọ ó wá rí tí màálùú ti kú kalẹ̀ báàkì tó gbé tírà rẹ̀ sí ó wá yọ tírà kún bẹ́ẹ̀ ó sínú nylon ó wá mú báàgì yẹn ó wá tìbọ̀ ẹnu màálùú tó ti kú yẹn wá lọ gbé sínú rẹ̀ ó fọwọ́ òun kọjá lọ ìgbà tó máa bọ̀ lóòótọ́ orí tí wọ́n ti pé lémọ̀lú lórí wọ́n ti ń kún wọ́n ti tà á lọ́wọ́ ní kí ló dé bóòlì màálù ìṣe jẹ́ wọ́n ní kọ́mọ̀ bá kú ni wọ́n fi tètè pa ó ní rọ́ni ní múṣe ni ìyẹn ni òkú ń ni gbogbo wọn wá dákẹ́ kí lórí tó fi sọ bẹ́ẹ̀ ó ní kí wọ́n la ibi báyìí wọ́n bá dẹ̀ là wọ́n bá bá kíni báàgì ńbẹ̀ lóòótọ́ oníṣẹ́ màálù tó wà láàyè tẹ́nìkan lè ti nǹkan bọ̀ lọ́nà fún báyìí wọ́n ní ara ó ní mo bá lókù torí mo mọ̀ pé tí ń ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ni mo fi ṣe tí mo fi ṣe àwọn èèyàn bá sá fúlàní yọ àdáàdì wọ́n mú ni wọ́n fẹ́ pa àfa torí pé wọ́n pé ó ti dínà ó ti dínà owó òun so instances báyẹn máa ń wà. ẹ kí wàá ní advice tẹ̀lé fún wa tàbí kọ́sọ́ eléyìí wọ́n gbé lọ abatọ́ àní o wọ́n dẹ̀ dùn wọ́n dẹ̀ dùn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ dùn jáde. èyí tí wọ́n gbé wa láti ìtajà ọmọ bíi tẹ́ni tí ń gbé wa ọmọ bá ṣe ń ṣe tí yàrá bá ṣe húsùnù zọ́ọ̀nù pé ilẹ̀ mùsùlùmí ni ẹ ti pa fẹ́nìmá ṣùgbọ́n tó bá ń ṣe ìwádìí dáadáa lórí ní tó fẹ́ jẹ bó ni ẹ ṣe pa bó ló ṣe jẹ àti pé ọlọ́run bá ti ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn nísìnyí aráàlú ọmọ ìyá tí wọ́n béèrè yìí tó fẹ́ pín màlúù wọ́n dẹ̀ dáwó jọ olúkálukú wọn wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ pín tí facilities yẹn bá ti wà kéèyàn lò yẹn torí tá à ń jẹ ó nípa tó pọ̀ tó kó níbi ìbádà wa tíyẹn bá jẹ haram yóò affect ìbádà rẹ̀. naam ẹ má bínú kẹ́ ta last one Time yẹn mo ti bèrè lọ́wọ́ rí sà. bẹ́ẹ̀ni problem tá a máa ń ní pẹ̀lú àwọn bàbá nílé òun ni pé aago la máa ń tẹnu mọ́. bẹ́ẹ̀ni. and mo rò pé yẹ kó ti tó time tá a máa mọ kí ni ó wà ní ìpìlẹ̀ gangan gangan nípa ẹ̀. bẹ́ẹ̀ni. so mi mọ ti ètò mi ní problem jù pẹ̀lú ẹ̀ ní aspirin. bẹ́ẹ̀ni. lórí gbogbo four fifteen four twenty yẹn àwọn èèyàn fẹ́ gbọ́ mọ́. bẹ́ẹ̀ni. kí ló sọ di four twenty làwọn èèyàn fẹ́ gbọ́ ń sìn. tí oòrùn bá ti yọ bòójì. ó máa gùn afẹ́ gùn ju height yẹn lọ tọ́jọ́ bá ti ń lọ bòjì yẹn á máa decrease á máa decrease tó bá wá dé level kan kò ní decrease mọ́ kò ní increase mọ́ yóò wà stationary oòrùn wà látàrí yẹn gbà yẹn ó wà ní zenith torí kò sígbà kan ní gbogbo West Africa tí a lè sọ pé kò sí shadow kò sí kò sí shadowless ní West Africa so tí shadow bá wá òbòjì wá tún bẹ̀rẹ̀ sí àpíà padà tó bá ti bẹ̀rẹ̀ sí àpíà padà yẹn zur ti tó so lọ́wọ́ ọgbà tí ó dúró tí ò lè tí ò change yẹn àmọ́ ìgbà yẹn àmọ́ bòjì yẹn ìdí tá a fi wọn ni wípé a fi kún ti asri tí bòjì wa tó bá ti ṣe déédéé òòró wa that is lẹ́ǹtì wa pẹ̀lú additional torí shadow ti bá shadow ńlẹ̀ additional shadow ńgbà tí oòrùn wà ní àtàrí yẹn àfikún torí bó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ń nìyẹn bó ṣe wá nínú sunan àbí uh, sunan nasai wípé ìgbà tí oòrùn ní tó yẹ tó jẹ́ pé ìgbà tí oòrùn wà látàrí yẹn ó jẹ́ déédé shirak yẹn lẹ́ǹtì ẹsẹ̀ ìgbà tí asiri wá dé òjíṣẹ́ náà sàásìlà wá fi kún ti bòògì tó wà lóòrò láti dìtámì àsìkò asiri. Aha. so táàmù tí yẹn bá wá bọ́ sí. Si, four thirty ni o four twenty ni o fani but lóòótọ́ ntí ká emphasize nìyẹn kó fi jẹ́ pé a sọ ìpìlẹ̀ yẹn nù bí ọ̀rọ̀ ti fọ́jìrì náà ni ìgbà ni fọ́jìrì káàdìbò ń jáde ìgbà wo ni fọ́jìrì òtòdodo ń jáde because ti rọ yẹn bí òòrùn tamasoko ni ó ṣe ni ó ṣe wá distance rẹ̀ pẹ̀lú tó gidi síbẹ̀ kò ju bí fifteen minutes lọ ìgbà míì gan kò ní jẹ́ ten minutes lọ but ìyàtọ̀ rẹ̀ ni wípé etí èṣètò dodo lẹ́yìn rẹ̀ òkùnkùn ọkùn tọ́ba ti di pé kárìbì yẹn ó di sàfihàn abẹ́ òkùnkùn ọkùn rẹ̀ kù díẹ̀ but lẹ́yìn títò dodo bá ti jáde ìmọ́lẹ̀ ọjọ́ ni ó ṣẹlẹ̀ ìyàtọ̀ nu méjèèjì káàdùn nísìnyí nǹkan bíi five twenty nǹkan bíi five twenty torí nísìnyí nǹkan bíi five thirty five yẹn alifajari ti yọ ẹ̀tọ́ ẹ pé clearly wọ náà jùmọ̀ pé ah, alifajari ti yọ eh, five thirty five but níbi ten minutes to ten minutes to six ní asinan kasuba islam ọkàn ó fi balẹ̀ wípé àkójẹ ti yọ ẹ̀ńtọ́ fẹ́ wẹ̀ ni ẹ̀ńtọ́ fẹ́ rìn láti wà ọ̀nà jíjìn ni yóò fi bá yàn nà. jazakumullahu khairan. one na mo rò pé a ti exhaust the question wa. na. ẹ ṣe wà mẹ́rin. no àwa tí a fún nọ́mbà alẹ́ nǹkan ni mo ń sọ. a fún ní nọ́mbà. Hmm salaam aleykum. wa aleykum salaam salaam. ẹ jọ nípa um, ìtẹ́ mo fẹ́ béèrè nípa. ìtẹ́ mùsùlùmí. bẹ́ẹ̀ni. naam. bóyá ìtẹ́ tí wọ́n sin òkú sí bóyá koríko wá ń wù ń bẹ̀ ṣé ẹ̀tọ́ ni láti máa tu àwọn koríko yẹn àbí a lè filẹ̀ bẹ́ẹ̀. ẹ̀tọ́ ni kí igbó máa hù ú bọ̀ ẹ̀tọ́ ni ah. ibi tó bá fẹ́ yà ń bẹ̀ ká di padà ẹ̀tọ́ ni. Eh. náà ẹ̀sà àwọn kan béèrè wípé nígbà wo ni èpè tí òbí bá gbé ọmọ ṣe ìgbà wo ni ó mọ ọmọ yẹn lórí wọ́n mú instance kan wá wípé òbí tí ó fẹ́ ṣe nǹkan èèwọ̀ ọmọ wa forcefully ọmọ kọdí fún bí yẹn láti ṣe kí forcefully. bẹ́ẹ̀ni ó kọ dí fún láti ṣe kinní yẹn so àwọn kan wá ń pàyàwó pé exerting force on a parent ó pé ó lè lead sí kó bí yẹn ó bínú pé yẹn sí pé pé tó bá wá gbé yẹn sí pé báyẹn ṣé pé yẹn lè mú ọmọ yẹn. bẹ́ẹ̀ni. ok. sórí ọ̀rọ̀ òbí ọ̀rọ̀ ọ̀hún ò ṣeé gbagidigbò wọn ò ṣe é ta tán fún èyàn lè dọ́gbọ́n mi bàbá àgbàgbọ́ nàbí ilá Ibrahim sallallahu nàbí náà rè ó lè pọ̀ pé mi lọ mi ta ṣùgbọ́n sọ àwọn kò ṣe bẹ́ẹ̀ kó yarí pé mi ṣe kò sọ pé òun ò ṣe bọ̀ tó ó lo àyínkọ́rọ́ mi ọ̀nà mi ìlólò ó ní à èyí tó ṣe ni ètò àwọn àwájú wọn yìí àgbà wọn yìí ló olóṣè wọn ta ló ṣe báyìí pẹ̀lú àwọn òòṣà wọn ó ní èyí dàgbà yìí ló ṣe wọn ní a ó ní àwọn náà wọn múra wọn ní a tí ò lè sọ̀rọ̀ tí ò lè ṣe nǹkan kan bóò ni ó ṣe lè ṣe wọn ní ẹ̀ẹ́n àṣẹ ẹ̀ tí ẹ mọ̀ pé kò ní àǹfààní kò lè ṣe nǹkan kan ẹ̀ ṣé wọ́n ń bá forí balẹ̀ fún ṣọ́ọ̀mà ọgbọ́n tó mú wá yẹn kìí ṣe tí yóò hàrá sí tí ó yùn sọ́ọ̀tì wọn bó ti ẹ̀yẹ́ kó lè mú sọ́ọ̀tì wá ní ọ̀nà kan o but kìí ṣe tí ó wà ní pé èèyàn wá ń do gbàǹgbà láká níwájú òbí èyí kí n àbọ̀ hmm. hello bóyá kí n narrate instance. náà wọ́n bẹ̀ tà. bàbá yẹn ó ní ó ní àwọn ìgbàgbọ́ kan tó ta kẹsìn tó takò ẹ̀sìn nínú ẹ̀ ni pé wọn kì í lóògùn wọn è lo oògùn so ó wá ń ṣàárẹ̀ ah. wọ́n dẹ̀ rí pé àárẹ̀ tó ń ṣe yìí ó lè mẹ́mí ẹ̀ lọ ó dẹ̀ sì takò pé àwọn ò ní náà ni so wọ́n wá fẹ́ fọ̀ọ̀sẹ̀ láti lọ sí so wọ́n á dá àwọn ọgbọ́n kan pẹ̀lú wọn tó fi ṣe pé wọ́n á lè rí wọn keep sí hospital yẹn but kí wọ́n lè rí yẹn ṣe yóò nídìí pé kí wọ́n force wọn jáde kó mi tí wọ́n wà. kò ní sinna force. bí wọ́n lè fún nìkan nínú oúnjẹ tàbí tí ó mu tí wọ́n bá ti fún báyìí yóò kírípù rẹ̀ wọ́n gbé lọ sọ́sibítù kò ní mà. ok wọn ò ní àǹfààní pé kí wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn ní àyè tí wọ́n wà. no wọ́n sọ fún dókítà ìgbé kó assist àwọn dáadáa wọ́n pọ̀ àwọn tí wọ́n ń gbára wọn ní kọ̀sẹ́bọ kò sóògùn yẹn wọ́n dẹ̀ rò pé àwọn ń tẹ̀lé òjíṣẹ́ lára àtàlà àwọn rò pé àwọn ń takùn ìmọ̀ lẹ́bù ni ògóńgó rẹ̀ ní kúfùrù ògóńgó àìní ìmọ̀ ó ní kúfùrù bí ọba ti di pé èèyàn ń yẹra èèyàn ń ni ó sì máa gan yóò ní ló fi jẹ́ pé tí àwọn sàbẹ̀ máa ń bẹ lọ́hùn ọba fún jù tọ́ba adẹ́dàdẹ́ ní kí òjíṣẹ́ náírà àfúlà kọ́ máa wá àlékún lórí rẹ̀ kí ni ilé mọ́ ni kúrò bísí ni elma ṣe àlékún mọ̀ fún mi so ọgọ́rọ̀ wọn ò ní mà wọ́n ọmọ tí wọ́n ṣe ẹ̀ so àyà wọn ló ń fẹ́ tójú ọmọ òun ṣe wọ́n wá ń ti kàbọ̀ òjíṣẹ́ náà ẹ wáwọ̀ sàn ẹ lóògùn sẹdáwù ẹwà òsàn ntọ́sọ̀nà amúrò ni but a ní gbára lé pé ìwòsàn ẹ̀ oògùn yẹn ló wò wá sàn ọba adẹ́dà ló wò oògùn yẹn kàn jẹ́ sábàbí ni àìmọ̀kan ni wọ́n gbé parí ni wọ́n gbé parí ni tọ́ba ti dà máàrún kò ní jẹ́ fọ́ọ̀sì ti rárá ó lo tipátipá rárá àbá dókítà sọ̀rọ̀ wọ́n bá dọ́gbọ́n sí i tí wọ́n ó fi bá wa kírípù rẹ̀ ni torí tó bá fi di wípé ọ̀rọ̀ ń di wípé èèyàn apply force sóbì hmm, àti mọ límìtì ibi téèyàn enforce èdè kò ní sí ń bẹ̀ lójú àlà. Yeah. ẹni tó bá wò yẹn tó lóun ò ní lò lẹ́bi ọ̀rọ̀ ló mú kò mú tán wárápá máa ń gbé obìnrin yẹn tó bá gbé ní gbangba á tú sí òhò ó dẹ̀ òjíṣẹ́ sọ́nà pé ya fún mi ń bẹ̀ òjíṣẹ́ sọ́nà ní tó bá ó ṣùgbọ́n yìí máa jẹ́ kí n túra ní gbangba bá ń ṣàdúrà kí yẹn kó dẹ̀ ṣàdúrà fún yẹn kó mbẹ. gbogbo àrùn tó jẹ́ pé tó bá di ọ̀mọ́lẹ̀ yìí tó jẹ́ ọ̀ràn àyàn gan tó bá ní o wá o ní o understand? ok o lè dúró kírun kí ni kíkí ká dúró kí ni ó ni. ìjókòó yẹn ọgbọ́n ò fẹ́ rọrùn mọ́ wá ní oògùn tó o bá lò ó yóò strengthen waist rẹ ó lè kírun gbogbo ń dáhùn ló ṣe bí torí káyọ̀sí sí ọ̀rọ̀ wọn bá sì ní tó understand by ní sìn ọ́ àlọ́ pé rárá òun fẹ́ kú sínú state báwọn <laughs> àìmọ̀kan ni àìmọ̀kan ni sọ pé àìmọ̀kan ti gbẹ̀ bí wèrè ni eh, wèrè náà sì ní ó ní ó ní level. ìlà kùnlọ̀ kẹsàn-án náà wọ́n ní ṣe ẹni tí ó ń gbé ní Niger State wọ́n dákọ̀ àyè yẹn wọ́n ní Suleja okay àmọ́ ń ṣiṣẹ́ ní Abuja okay wọ́n ní ṣe lè máa kíkọ́ sòrò bẹ́ẹ̀ni aládẹ́wà. <laughs> tọ́ba ti ní ìrìn ni kò ní choice. so ìyẹn ni pé gbogbo ìgbà tó bá ń wọ Abuja ni tó dẹ̀ ń padà sí yóò máa kíkọ́ sòrò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jazakumullahu a sì ní àǹfààní àti béèrè béèrè láwa tí àbá tí béèrè tẹ́lẹ̀ nítorí àsìkò díẹ̀ sì wà fún wa inṣàlá. one two three four. no sorry <laughs> one two three four five okay six seven. ẹ sà ẹ lẹ́ẹ̀ ní béèrè. dáhùn mi sẹ́ wàhálà kò sára dùn sọlọ́lá àná bíi náà wà lẹ́yìn. naam nípa ànábì ànábì baba ńlá ànábì Ibrahim wípé ó ṣe ọdọ́gbọ́n ṣe nígbà tí àbàbẹ́ ẹ̀ ní kọ́ lọ kiri eré gẹ́gẹ́ ẹ ṣàlàyé sí i àwọn àbá sọ wípé ọdọ́gbọ́n sí ni wípé irọ́ súnà wà ṣé súnà ṣé irọ́ ni ká pè yẹn ni àbí súnà bí ọgbọ́n yẹn ni ká dúró lé lórí. bẹ́ẹ̀ni wọn ní àwọn circumstance wà tí ọba adẹ́dà ní tá a lè sọ̀rọ̀ tó yẹ pé kò rí bẹ́ẹ̀ gan ìjà aáwọ̀ wà láàrin àwọn méjì ó wá fẹ́ parí rẹ̀ ó wá ń ròyìn dáadáa tí ẹnìkan ń sọ nípa èkejì láti fi mú kínú rẹ̀ tù wá láti tún àárín àwọn ọmọ ìyá méjì ṣe tàbí obìnrin bó ṣe wù kó nífẹ̀ẹ́ rẹ̀ tó kò síhun ọmọ ń ọmọ ń mi ọkàn so wá ní ìkẹ́ ọlọ́run bá ń bọ̀ ó ti fẹ́ dé nísìn ọ̀ṣà pírẹsẹ̀ntì ẹ̀ ní pírẹsẹ̀ntéṣàn tí ó fi mú kí ọkàn rẹ̀ balẹ̀ tàbí lójú ogun wọ́n fẹ́ẹ́ wọ́n mú ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n wá fẹ́ mọ kọ́ndíṣàn tí àwọn mùsùlùmí wà kí ni kọ́ndíṣàn tí wọ́n ní a ọlọ́run tí ó kò ń yọ lóníkẹ́ rí mi mú tí wọ́n gbà tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n prepare tí ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá ya síbí èèrà kankan ò ní kùn bímọ ọlọ́run kẹ́ wọn o kádàrá ti dúró lẹ́fi rí mi mú ṣé o understand ó present the condition táwọn mùsùlùmí wà yẹn fáwọn ọ̀tá ní presentation tí ó dẹ́rù ba ọ̀tá tí wọ́n fi wọ́n pé á ṣé n ti bẹ́ẹ̀ lẹ́yìn nísinsìnyí ṣé kò ní bẹ́tà kákúkú ṣe the constellation ṣé o understand irú nǹkan báwọn. ẹ ṣe ẹ ìkejì ni pé nípa ọkọ ìyàwó ẹni àwọn iṣẹ́ kẹtẹ́ bá ní ṣe lórí ọkọ ìyàwó ìyàlé ó jẹ́ ìrànmọ́ ẹ̀ta bẹ́ẹ̀ ṣé ṣe ìyàwó ni. ṣe ní ilé èdè Yorùbá <laughs> ìyàlé wà ìyàwó wà tọ́tẹ̀lé ọkọ <laughs> rí wàhálà máa ń ṣẹlẹ̀ gan láàrin yẹn ó ní ìdálẹ́kọ̀ọ́ dáadáa. ọkùnrin lọ́dẹ̀ máa ń kọ́ sí ọgọ́rọ́ rẹ̀. ẹ tọkùnrin wà nbẹ tìyálé wà nbẹ tìyàwó náà wà nbẹ ó káwé ló láìsàn tá a lára ó yàtọ̀ ọ̀tọ̀ ni. náà ṣe rí bọ̀dí tó máa ń wọ́pọ̀ jù ni pé mi ò ní ọmọ fẹ́ yàwó ṣùgbọ́n màá máa ránṣẹ́ àáfà kan ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ inú nǹkan bíi three weeks ago mi báyìí nígbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ family affairs. now kí ni ẹ̀ lọ́dẹ̀ ọmọ náà ta ní sẹ́. ìyá ìyá ìyá ìyálé ò máa bá ìyàwó ẹ ọkọ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ wípé mi ò má fẹ́ ìyàwó wa lé ṣùgbọ́n á jẹ́ ìrànṣẹ́ mi àwọn orí kéèsì àti dáṣe dáadáa mo fẹ́ kó sí wípé ó ń ṣẹlẹ̀ dáadáa tó pọ̀ nínú ilé náà wípé tó bá wá dé kò ní ní ọkọ lára ìyẹn ìyáálé wàá lọ́ọ́ máa ṣe láàrin ìyáálé tíyàwó tí ọkọ bá ti jáde nílé tí kò bá lọ́ba lọ bíṣẹ́ tí ò sì lé so torí ẹlòmíì wọn fẹ́ wọn papọ̀ tọ́jọ́ ń gbé fúláàtì nítorí káwọn ní rúùmù tiẹ̀ tí o pé kò gbalé fún un so kí ni wàá máa ń ṣẹlẹ̀ wọn á lè dà kó di first ìyẹn ìyàwó ìgbà tó bá ní wàhálà látara ìyáálé ọkọ rẹ̀ ni máa tó ń ṣe tó rọ́kùn mí gan kò láàkíyèsí so gbogbo àwọn irú nǹkan yẹn. ọkùnrin tí ó bá lákèésí kọ kọ má fẹ́ àwọn méjèèjì. so àwọn ẹ̀kọ́ tó yẹ kí ọkùnrin gbogbo ní láti ṣe irú nǹkan yẹn dórí ìyàlẹ́ àtìyàwó ẹ má bá ní ṣe dáwà rẹ̀ kálọ̀ jùlọ kó sàlékún dáadáa yín. àmì ọlọ́run ṣe ń rọrùn bọ̀tí tó ti yanjú rẹ̀ ni wípé kí ẹni tẹ́ ń pè ní ìyàlẹ́ kó mọ̀ pé àmọ́ náà ni ọmọbìnrin tó ṣẹ̀ dé ló jẹ́ lọ́wọ́ òun èyí tí ó ṣẹ̀ dé náà sì wẹ̀ kó mọ̀ wípé ibi tó ń wà yìí ìwọ àtẹ̀tọ́ wà tó ń gbọ́dọ̀ fún ẹni tó ń bá tí wọ́n bá ti mọ̀ síra wọn báwọn gíṣèré àṣegbè kalẹ̀ kò ní sí wàhálà ọkọ gangan ni iṣu òun gan ni ọ̀gbọ́dọ̀ dákẹ́ yóò fi gbogbo ojú ṣe gbogbo ara ṣojú yóò dẹ̀ fi gbogbo ara ṣe tí yóò wá máa yóò máa ro tàwọn méjèèjì pọ̀ mọ́ra wọn àmú trust ìyáálé mi irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ mo trust ìyàwó mi aláìmọ̀kan ni torí kò mọ̀ bó ṣe ń feel obìnrin ló dẹ̀ mọ̀ bó ń ṣe ń feel bó dẹ̀ ṣe ń feel ni ó ṣe máa fi wùwà èyí tó gbé síta tó gbé léjú ọbẹ̀ tà èyí tó pamọ́ sínú lọ. tó yẹ pé nígbà tí ó fi wùwà wọ́n gbà sáré lọ́wọ́ kọ́tánpọ̀ ni ọkùnrin ni ó jẹ́ mọ́nẹ́jà tí ó eh, situation yẹn dáadáa kọ́ba adéda musa fún ọṣẹ. salaamu aleykum wa rahmatulahi wa barakatuh. question ti mo fẹ́ ó wà lórí àwa tá ṣe farming. farming. ni bàbá. nǹkan tí mo fẹ́ bèrè ni pé wà nínú oko a ìsà òkété nígbà tá a wá fi ìsà òkété yẹn ó fẹ́ yọ níwájú yẹn ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ fi àdá gé orí ẹ̀ ẹjọ́ sà bó ṣe wà yẹn ṣó ṣe jẹ èmi. gígé tí wọ́n fàdá gé orí ẹ̀ yẹn ṣé wọ́n ṣe nǹkan kankan tó fi gé kò ṣe wọn ṣe nǹkan kan tó gbé wọn lè jẹ kò ṣe jẹ kò ṣe jẹ ok suppose atúnwá dẹ pàkúté tàbí wáyà la wá dẹ okùn ó wá mú ewu jù tá à ń pè ní grass eh, òkété eh, ọ̀yà ó wá mú ọ̀yà ṣé nígbà tó wá mú ọ̀yà tán ṣé ìyẹn gan ọ̀yà yẹn dẹ̀ ti wá kú sójú ojú ojú wáyà yẹn tàbí ojú pàkúté yẹn ẹ sà ǹjẹ́ ó ṣe é jẹ tá a bá débẹ̀ báyìí. kò ṣe é jẹ. kò ṣe é jẹ làákọ̀rọ̀. arábìnrin kan tó fẹ́ béèrè nìyẹn. bó o ní o ṣe fẹ́ jẹ láàbìrì gbàtà fẹ́ dẹ́ á dẹ́ pẹ̀lú kọlọ́m bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé kò tí ì kú tán ká tètè pa ká dù ló kọ ọlọ́run ọba ọ̀dọ́ ọ̀yá burú ń tiẹ̀ títàkùté bá mú un lẹ́sẹ̀ ó lè gé ẹsẹ̀ yẹn kó fi ráàyè lọ yóò gé ètò ṣẹ́kù yẹn kó fi ráàyè lọ yóò wá sálọ ntí ọba dè mọ́lẹ̀ yẹn ó rẹ́dí láti sacrifice ẹ̀ tí èèbá dídé pé wọ́n affect ọrùn rẹ o tó bá yẹ pé sẹ̀ ní tàbí anywhere yóò gé dànù ni yóò mọ̀ sálọ ó lè ṣe yẹn so ó dẹ̀ lẹ́nu ẹ̀mí rẹ̀ yí ló fi jẹ́ pé most cases tí nǹkan bá mu títàkùté mu èèyàn yìí máa ń bá ń bẹ̀ so kéèyàn seize opportunity bíbá tí wọ́n bá ń bẹ̀ yẹn láti fulfil ti ṣẹ̀rẹ́ àníká ṣe lórí nǹkan tá a bá bá kan pálókọ ọlọ́run ọba náà ṣùgbọ́n ó kú síbẹ̀ kí àwọn arò pé nàǹfà pàkúté ti mú nǹkan tó kọ́ máa jẹran lọ àràmù ló ń jẹun now afọn sa. dáadáa kí ni. àìdán ìyẹn ìwà lójú ọ̀nà. afọn sa. àwọn ọ̀ràn tí bisimilà lórí eléyìí ẹran ló fẹ́ lọ ẹ wọ́n dẹ̀ ti wó gbóngbó lórí ni wọ́n dẹ̀ rò pé àwọn fẹ́ jẹ ẹran ọ̀rẹ́ ẹran jẹun ẹran jẹ ìwọ ni wọ́n ń jẹ. lórí bẹ́ẹ̀ sà wọ́n béèrè pé téèyàn bá dẹ pàkúté yẹn pẹ̀lú ọkọ̀ ọlọ́run tó wá mú un ó lè kó sẹ́nu ẹ̀ náà ṣé ìyẹn ẹ̀tọ́ ni. ìyẹn ìfìyà ìyẹn ṣì mú. ó dẹ pàkúté ni o. ó dẹ pẹ̀lú kan náà ọba ó mú hmm. ó ṣe mú bọ̀ tó bá jẹ́ kó bẹ́ẹ̀mí lẹ́nu ẹ̀ kó hmm. dùn. torí wọ́n tún mọ́lá yẹn wá pé ó wà nú àwọn ẹran yẹn tó ṣe pé kò ṣeé kì mọ́lẹ̀ báyìí pé èèyàn fẹ́ dú. no tí tàkúté bá ti mú ó ti paralyze ejò nìkan ni ò ṣeé ṣe kí ni ejò ò na na bilere naam gala naam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wáyà bẹ́ẹ̀ni gbogbo tí wọn bá máa yìn kọjá pẹ̀lú kọlọm. ok so wọn lè yí níbọn náà. bẹ́ẹ̀ni bisimilah alahu akbar tọ jazakumullahu khairan. naam wọ́n ní sẹ́yìn lè gbàwẹ̀ ní ọjọ́ arafa. ọjọ́ arafa. naam. ẹni tó jẹ́ tó wà ní hajj. bóyá ó wà ní hajj àbí kò sí ní hajj. àwọn méjèèjì. arafa. naam. pé tí ò sí ní hajj yẹn la mahalla lahu min al-i'rab. ìyẹn ni pé ẹni tí ò sí ní arafa. la afwan. yawm sabt Oh yẹ mu sọ́ọ̀tù náà rárá. wọ́n ní circumcision fún ọmọ ọkùnrin. circumcision fún ọmọ ọkùnrin. wọ́n ní ṣé ìwọ wà níbẹ̀ téèyàn bá di ilé rẹ̀ mo rò pé ohun tí wọ́n kọ síbi kan ni wípé àwọn gbọ́ wípé téèyàn bá tètè ṣe ó máa ń jẹ́ kọ́mọ́ wà impotent. Ah, irọ́ ni islamically ọjọ́ wo lè yẹ kí wọ́n circumcise ọmọ ọkùnrin. by the time kó tó pọ́ ọmọ mi ọdún méje. kó tó pé. Uh, by the time tó ń pé bí ọmọ ọdún méje kan ti kí wọ́n delay rẹ̀ ju kó tó pọ́ ọmọ ọdún méje lọ. ok tó ti ní term years. ok. naam wọ́n ní ṣé ọ̀ràn yàn ni kóbìnrin ó bo irun orí rẹ̀ tó bá wà nulẹ̀. ṣé ìṣèpò fẹ́ kírun. bẹ́ẹ̀ni. fọkọ rẹ̀ àbí fún ni. <laughs> wọ́n láwọn gbọ́ pé màláìkà kan wà tí ò ní. efe tí èyí fẹ́ rin orí ni. <laughs> asọjẹ ni <laughs> Asọjẹ ni. asalaamualeykum <laughs> sir. wa aleykum salaam tula. kọ́lọ́njẹ́ àmì pẹ́ lórí ìbéèrè mi lórí oúnjẹ tá à ń jẹ mo ka í pé wọ́n máa ń fi ẹlẹ́dẹ̀. naa ẹlẹ́dẹ̀. náà. pé wọ́n máa ń fi ṣe fún àwọn ice cream búrẹ́dì nkankan. tí èèyàn bá ti kẹ́fín bẹ́ẹ̀ kó má jẹ kó má bà wọn jẹ bọ̀ torí kò sí ọ̀nà tí kèfèrí ò lè gbà torí wọn ọ̀dà kan mọ̀ wọ́n lè má ṣe é torí wípé wọ́n fẹ́ fi ṣèbàjẹ́ nígbà tó yẹ pé àwọn ọ̀dà kan mọ̀. ẹ sà báwo la ṣe wá fẹ́ mọ èyí tí ó jẹ́ pé ẹlẹ́dẹ̀ náà fi ṣe because wọ́n náà máa fi ń ṣe toothbrush náà báwo la ṣe fẹ́ dà mọ̀ eléyìí. gbogbo ní bá kí fi ṣe kéèyàn find out. ẹ ẹ bí àpẹẹrẹ sà mt fire kan wà wọ́n pè ní e four seven one. bẹ́ẹ̀ni. wọ́n náà máa ń gẹ̀tẹ̀ láti ara either animal fat or soybean fat. bẹ́ẹ̀ni. so nǹkan tó kàn máa ń kọ sí ara àwọn kìíní e four seven one. àwọn brothers ní UK and ní western world wọ́n ti mú àwọn classification yẹn wá tó máa rọ̀ yẹn lọ́rùn wọ́n ń gbìyànjú torí ọ̀dọ́ wọn ní gbogbo wàhálà yìí ti ń ṣẹlẹ̀ so wọ́n ń gbìyànjú tó lágbára gan kéèyàn fi mọ̀ yìí pé e, àwọn eléyìí ò nógo èrè àní etí èèyàn lè lò wọ́n wọ́n specify. lóòótọ́ lè sọ sábọ́ nǹkan kan tó wá ṣẹlẹ̀ nísìnyí àwọn kọ́mpìnì kan ti wà ní nàìjíríà náà tí ẹgbẹ́ wọn ń ṣe ẹlẹ́dẹ̀ wọ́n dẹ̀ ń ṣe in large quantity ṣe pé àwọn companies tó ń lo emulsifier fi produce end product táwa ń jẹ wọ́n patronize wọn gan ṣùgbọ́n kò sí àwọn eh, committee àbí nǹkan kan ní Nàìjíríà tó ń sanction pé eléyìí wà halal ẹlòmíì akọ́fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ halal sí ara kìíní ẹ̀ ànímọ̀ bóyá ó wà halal àbí kò wà halal sà. náà ló túmọ̀ sí pé mẹ́àfà pé wọ́n sọ pé halal ni kò tí ì tó fún kí mùsùlùmí wá káwọ́rọ̀ kó ìṣèwádìí dáadáa kó tó di pé yóò ta sí ẹni sìn torí àwọn wo ni wọ́n sọ pé halal ni in the first instance aha níbẹ̀ yẹn àwọn tí wọ́n sọ pé halal ni wọ́n wà constituted ibi ìkó wà constituted gbogbo wọn yín lónìí yẹn ó take note of láti fi ṣọ́ ẹ̀sìn èèyàn kí wọ́n má dojú ẹ̀sìn rúmọ́yà lọ́wọ́. ẹ̀kejì sá ó ní ẹran ìgbín ìgbín ben huzun kí ló ṣe. wọ́n ní ṣe mo àwọn ní àlè jẹ tó bá jẹ́ ti land àbí. àkọ́kọ́ gbogbo tí ò bá lẹ́jẹ̀ tó ń ṣàn a jẹ la fi lè jẹ tata àti àwọn mọ̀nímọ̀ní nǹkan kan yẹn kí ló jẹ́ wá? cricket oníjẹ irẹ̀ láti lè jẹ́ gbogbo wọn yùn jíjẹ ní gbogbo wọn yùn. so hezun yẹn ìgbín kò sí tó kọ jíjẹ rẹ̀. ẹ sà ṣé. ẹja kò nídìí dúdú kò nídìí gba slọ́tẹ̀ ẹja ká tó jẹ ẹlẹ́ẹ̀kẹta sà ó ní tí ṣé bí àṣà Yorùbá tí ìyàwó bá ń lọ ilé ọkọ wọ́n máa fún ní ọmọ tó máa sísẹ̀ láti máa ṣé tí ò wá sí yẹn bẹ̀ àbí tí èèyàn fi gbà láàyè ilẹ̀ kí ni Islam sọ lórí ẹ̀. tí kò sí yẹn wọn ò rí yẹn wọn ò rí ọmọ fún un ẹ kọ́kọ́ wá ọmọ kékeré ó lè jẹ́ látọ̀dọ̀ tiẹ̀ tí ọmọ tí ọmọ assistant ṣebí ẹ lè bá assistant ẹ but kí wọ́n ṣọ́ ibi tí wọ́n ti wá ọmọ tí wọ́n gbà ní assistant ẹni ọmọ tí wọ́n bá dẹ̀ gbà ní assistant wọ́n mú bí ọmọ wọn ni táwọn ní ó train ẹ̀ bí ọmọ wọn. now ìlúwàkùnrin ọ̀kẹ́ rẹ̀ sàn. wọ́n ti sọ̀rọ̀ àkùnrin sàn. na wọ́n béèrè wípé ẹni tó ní disability ó ní disability. now. Um, ó wá ń ṣe ìmọ́ra the yẹn bí ọwọ́ rẹ̀ ló wà ó fẹ́ ṣe ìmọ́ra kò wá tí kò ṣe ìmọ́ra yẹn tó náà àwọn ẹ̀gbin díẹ̀díẹ̀ díẹ̀ yóò sì máa ṣẹ́kù sí ní ara pé kí ni sẹ̀ríà ohun sẹ̀ríà fojúfò ìzákùnmọ́lá ọ̀kẹ́. asalaamualeykum. torí masata ni takunla masata tun hmm. kò sí ní tọ́fẹ́ yìí tọ́ba yẹ kó wà nù lé ìyàwó rẹ̀ lè bá ṣe. sàmúlò aleykum amtala. ọlọ́run jẹ́ ká rí pẹ́. fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ẹran àkíkọ̀. egungun ẹran àkíkọ̀. à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan lórí ẹ̀ pé wọ́n ní tán bá kọ́. ẹran àkíkọ̀. naam. bá a ṣe ṣe gbogbo ẹran léyà náà láti ṣe. kò jíjẹ rẹ̀ kò sí specification wípé ẹ̀jẹ̀ ń bẹ fi ṣe sàrà ń bẹ nǹkan kan kò sí yẹn bẹ tó o bá jókòó ti fúnra ara rẹ tí wọn nìkan jẹ tán tó o bá lè jẹ tán tó o bá fìlì pé o pe àwọn èèyàn wípé o pé o ọ̀fẹ́ fi wá ládàá torí bọ́ọ̀n ń ṣe ń pèèyàn sí jíjẹ mímu sí ọlọ́run bá máa fi ń ṣe sábà bí àti ṣínà àti fún ọ ní àlùbáríkà wọn á fi wá àlùbáríkà fún ọ fẹ̀ ní ìmọ̀ bọ́wá ẹ̀ ń wọ́pọ̀ pé òun fi gbé wa àti fámìlì rẹ̀ náà lẹ́ẹ́ jókòó tì kò sí wàhálà ń bẹ̀ so but gbogbo tí ẹran lé agbọ́dọ̀ fulfil òun náà lè ẹran àkíkọ̀ náà ó fulfil. mo ti pé bóyá wọ́n ní pé àwọn ọ̀rọ̀ kan wà lórí pé egungun ẹran àkíkọ̀ yẹn pé tí wọ́n bá fọ́ dára kéèyàn gé kéèyàn gé lóríkèéríkèé kéèyàn má gbin bíntín bíntín kọjá yìí pé tọ́ba bá yẹ pé lẹ ti gé ẹni bá gbé tẹ ẹran kan lọ fún nínú ilé yẹn gan náà òun náà ya ah, nǹkan sọ̀ sínú ilé àwọn lẹ́nu tọ́ba pín sí bíi mẹ́rin àwọn ẹni eré tó mà òní kí wọ́n lọ fún wọn ní ìtàn kan àìdá wọn sè tàbí wọn ò sè yóò ní ipa tí ó Wàhálàkùn sàlám. Ilé tí àwọn èèyàn ò gbé mọ́. Ẹ̀kọ́ wo ló wà láti yí pé kéèyàn bá fẹ́ wọbẹ̀? Kéèyàn tó wọbẹ̀ kí ló yẹ kéèyàn ṣe? Ṣé ẹ fẹ́ gbabẹ̀ mọ́ gbébẹ̀? Bí wọ́n fẹ́ wo ibẹ̀. Wọ́n fẹ́ wo. Wọ́n fẹ́ wo bí wọ́n fẹ́ kọ́ nǹkan ilé mi síbẹ̀ ìgé. Ẹ̀kọ́ wo ló wà just normally anything tí mùsùlùmí bá fẹ́ ṣe kó ṣe dùá. kó ṣe dùá ok. ètò ẹ̀ eh. dáa jù náà ni pé kéèyàn múná fúláwà. kọ́mú. kéèyàn múná fúláwà torí ó lè jẹ bẹ́ẹ̀ ó lè jẹ bẹ́ẹ̀ náà because uh, ìgbà tí èèyàn sún nígbà tí èèyàn fi ibi tí ó rẹwà jùlọ ara tí èèyàn fi ń gbolẹ̀ fún lójíṣẹ́ náà sàlám sọ yìí pé ẹ ṣàdúrà pípọ̀ ń bá wa ń sùn jáda so ẹlẹ́ múnáfìlà araka méjì wà torí bàbá àgbàgbọ́ tawhid náà ló náà fi pilẹ̀ ilé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala so kó múnáfìlà araka méjì wà kó ṣàdúrà síbẹ̀ kọ́lọ́hún ó gbà ṣe fóun kó ṣe ní gbogbo ẹ̀sìn kó má fi ṣe ìbálẹ́jọ́ burúkú gbogbo wọn. ok àwọn ọ̀bádà wo ni obìnrin lè ṣe tó ẹ kó máa fi ṣírí lẹ̀ bí a bí ṣó lè ka Quran kó ṣírí lẹ̀ nílé ọkọ ẹ̀. kò sí condition tí o ti lè ka Quran. bọ̀ ṣó lè kò ṣáà lè ṣe sọ́láàt kó ṣírí lẹ̀. inú kò lè ṣe sọ́láàt kó ṣírí lẹ̀ kò lè ṣe sọ́láàt kó ṣí ẹsẹ̀ gan lẹ̀. ó gbọ́dọ̀ bo ẹsẹ̀ ẹ̀ tó bá fẹ́ ṣe sọ́láàt bẹ́ẹ̀. ok orílẹ̀ àjò ṣe ìrìn àjò lọ sí ìlú kan kò kí ṣe ẹnìkan ṣe ìrìn àjò lọ sí ìlú kan kò kí ṣe Nàìjíríà ń bì. bọ̀ nílùú yẹn tó wá fẹ́ kírun wọn kì í fẹsẹ̀ kọ́ra wọn wọn dẹ̀ kì í fara kọ́ra wọn. bẹ́ẹ̀ni. òun ò mọ̀. ẹnu tó òun ò mọ̀. ok. ó dẹ̀ ń sú mọ́ wọn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ò gbà. ìgbà tó yẹ̀ṣẹ̀ wá rí ló wá yẹ̀ṣẹ̀ wá rí pa ah, nílùú yìí tó ṣe é ṣe nìyẹn. mọ́tàbù wọn nìyẹn. náà. ó wọlé. ìgbìyànjú rẹ̀ náà ni ó ṣe because the sheikh salih ibn uthaymeen ibn. Eh, sheikh Salih ibn Uthaymeen rahimahullah ló fi sọ pé tó o bá gbìyànjú láti fẹsẹ̀ kan ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ń sá lọ ṣeré àwọn sọ pé kọ́ wa la tan kọ́ ìwọ kan fara nira rẹ tó o bá ti ṣe níwọ̀ntúnwọ̀nsì tí o gbà rọra dúró rẹ mọ kírun rẹ bó ti fẹ́ kó kírun kí mùsíbà tó bá ilẹ̀ mùsùlùmí gbogbo ni kì í ṣe ilẹ̀ kìnnìkan o ń ṣẹlẹ̀ nílùú ẹ̀sìn kan pàápàá tẹ́lẹ̀ pé àti fẹsẹ̀ kan ọmọlàkejì wàhálà ni wọ́n dẹ̀ ń kà so àní dákẹ́ ni a máa sọ̀rọ̀ lópa rẹ̀ a máa pàkíyèsí sí ẹ̀ á lè mọ̀ bẹ́ẹ̀ lọ́n kọ́ bá yẹ <laughs> náà. sàmà aleykum sa. fàákùsà àdùlà. ọlọ́run ajé àárín tẹ̀sán. àmì lórí dára ti wọ́n náà. mo agbègbè tí wọ́n ti belief nínú jamu tójò bá ń rọ. bẹ́ẹ̀ni. tá a bá kí tán ṣé èèyàn lè kí téèyàn tó a bá pé bíi méjì tàbí tó bá jẹ́ èèyàn nìkan. tí o bá ní fa fitna. tí o bá ní fa fitna. kò ní fa fitna. tí o bá ní fa fitna. kò ní fa sa kò ní fa wọn kàn fẹ́ gbà ni kò ní fà iná mo ń sọ pé kò ní fà ó mi fà á lè kí. ìmáàmù ní ẹnjọ́ ìwà kíkó kí n tẹ̀. no ìmáàmù ò sọ bẹ́ẹ̀ mọ́ṣáláṣí yẹn kò ń ṣe standard mosque mọ́ṣáláṣí eré àtàtì ṣiṣẹ́ ni. tolúkálukú bá ti dé yóò kí tiẹ̀. ó lè kí tiẹ̀ ìjẹ́mọ̀ lè pé bíi mẹ́ta. ẹ̀yẹ́ lè kí tọ́ba ẹ̀kú mọ́sídìí ẹ̀yẹ́ lè kí. èkejì ni pé lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ yín tí ìmáàmù bá dé ibi tó ti fẹ́ tu wálẹ̀ láti sálámọ̀. bẹ́ẹ̀ni. tó bá sálámọ̀ sápọ̀tún. bẹ́ẹ̀ni. ok tó bá sálámọ̀ sápọ̀tún. káwa náà sálámọ̀ àwa náà lè sálámọ̀ tẹ̀lé. bẹ́ẹ̀ni. tó bá kọ̀m̀pìtì ẹlẹ́ẹ̀kejì àwa náà lè tẹ̀lé báwọn. bẹ́ẹ̀ni. tàbí kó sálámọ̀ kó sálámọ̀ káà náà wà á mutu wa. bẹ́ẹ̀ni. so mo wá ń so ẹnìkan kọ́ wò mí lójújọ́ ó dákẹ́ kó sọ̀rọ̀ létà mo ṣáà rí i pé lẹ́yìn ìgbà tí mo tún ṣe wọ́n wá fà mí jókòó wọ́n láwọn ti lọ bá ìmáàmù àwọn pé ìmáàmù yẹn ọ̀rẹ́ brọ́dà dáadáa náà ni ó dẹ̀ súnmọ́ súnà dáadáa díẹ̀ so wọ́n wá láwọn ti béèrè lọ́wọ́ ìmáàmù pé ìmáàmù sọ pé mi ò nírun so èmi wá fẹ́ béèrè pé kí ni ẹ̀rí tí mo lè mú lọ bá wọn because mo sọ fún ẹni yẹn jọ yẹn pé ntẹ́mi mọ̀ tí mo kọ́ ó ní pé. àbọ̀wá béèrè lọ rẹ̀ pé ṣé tí màmú bá lọ rùkú yóò lọ rùkú yóò dìde náà ká tó lọ rùkú ni. tí màmú bá lọ rùkú ṣé ń bọ̀ bá lọ rùkú tó tún wá dìde tán làwọn ọ̀sẹ̀ tó lọ ká tó dìde ni àbí bó bá ṣe lọ rùkú láà lọ rùkú bó bá ṣe dìde láà dìde torí tó ṣiṣẹ́ lára fúlàǹtọ́ ni pé tó bá ti sálámà ẹ̀yin náà sálámà ó di sátà àkọ́kọ́ ìwọ náà sátà àkọ́kọ́ ó sátà kejì ìwọ náà sátà kejì tó bá yẹ pé ọ̀kan náà ló dẹ̀ sá ìwọ náà dẹ̀ sá <laughs> sórí àgbọ̀ èèyàn ò rinlẹ̀ even láàrin àwọn tí wọ́n ń jẹ́ àfa mi gan tí ọkàn wọn ò gbòòrò láti gba òdodo wọlé jẹ́ kí n fún ọ ní instance kan níwájú kaaba àwa àtọmọ ẹ̀yà mọ́tàbù àwọn hànàfíà báwọn tiẹ̀ ẹni wẹ àti ẹ̀ báwọn àbáńsẹ́ máa ń sẹ́nu tí wọ́n bá ti ṣe asalaamu aleykum àwọn náà ṣe sálámà tẹ̀lé tọ́wọ́ tún ṣe kejì náà àwọn náà bá ṣe ń sẹ́nu kò rí tiẹ̀ mú kò dẹ̀ lè mi wọ́n wá ní àwọn tí wọ́n jẹ́ stúdẹ̀ǹtì rẹ̀ wọ́n ń sálámà síwájú ìmáàmù bó ṣe sọ fún mi nù wọ́n ń sálámà kí màmù tó sálámà o èmi ní báríbà mo ní lọ́nà o mo ní ṣe nítorí túmọ̀ sí ni wípé ó dìgbà tí màmù bá mú méjèèjì wá kí wọ́n tó mú wá alhamdulillah nínú àwọn àfa àtọwà ń bẹ tó jẹ́ àfa àtiẹ̀ àwọn ni wọ́n á ní a ò lè sọ pé wọ́n ń sálámọ̀ síwájú imam àwọn hanaf tí wọ́n ṣe ìṣèǹtọ̀ sọ ni pé wọn ò nírun wípé òjíṣẹ́ náà sàásùnà ní tí màmù bá ti sálámà ẹ̀yin náà sálámà ṣé tí màmù kọ́kọ́ ṣe é ṣé kì ṣe sálámà ni lọ́ba dákẹ́ tó bá yẹ pé sálámà kan ṣoṣo ni màmù yẹn mú wá ó ní ṣé ọ sọ wípé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ èkejì ó ní ṣe wọ́n máa tọpinpin káyí pé ṣé ìmáàmù eléyìí ṣé sálámà méjì ní máa mú wá ní abẹ́ ọkàn kó tó di pé wọ́n tẹ̀lé tí ọba adẹ́dà fi rójìṣẹ́ lásàásílà nígbà tí máàmù ti ṣe asàlámù aleykum ramtula àwọn náà ṣe asàlámù aleykum ramtula wọ́n dẹ̀ tó ó dẹ̀ tún ṣèkejì àwọn náà ṣèkejì tẹ̀lé ó ní ó ti bọ́nà bọ́bá àfihàn ẹlẹ́kẹ́ máa kẹ́ máa handle ara wọn tí kí ẹsẹ̀ kẹsẹ̀ yẹn ó ní o ti ẹ̀rọ ọrùn pàápàá omi ó tí ọ ni pé ah, kí ló dé o fóun nísinmi yàrá tí ráhà yàrá ráhà ráhà àdéhùn ni àìlágbọ̀ọ́yé ni so máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ní tọ́lọ́ jẹ́ kó gbọ́yùn yé wàá máa ṣàdúrà fún kóun náà lè gbọ́yé ẹ̀rí tó lè fún náà ni pé tí màmú bá ti sálámà ẹ̀mọ́mú mi ọ́ sálámà èyí tó dẹ̀ ti ṣe yẹn sálámà ní so dẹ̀ ti sálámà náà. gbọ́dọ̀ ó tún máa ṣàdúrà mú pé kọ́lá ọmọ ìjọ gbọ́ sódì. then ẹlẹ́kẹta ìgbà tí mo ṣèrìn àjò. tó ṣèrìn àjò náà. mo kírun bí a ṣe kọ́ lọ́dọ̀ yín. no bó ṣe láti ní ají. bẹ́ẹ̀ ṣe kọ́ wa bẹ́ẹ̀ ṣe kọ́ wa bẹ́ẹ̀ ni so tẹkbiratul ihram. bẹ́ẹ̀ ni. tí ẹ̀ bá ṣe tán bẹ́ẹ̀ gbogbo àwọn ààyè tó kù a ti máa ń mú àwọn dùá wa àná àwọn tẹ̀gbìrì yẹn wa bẹ́ẹ̀ tó jẹ́ pé lórí ìrùn yẹn bí mi bá ṣe mistake ìzóńdè tá a bá dókè nìkan lè yọ sí mọ́ bẹ́ẹ̀ so mo wá kí bẹ́ẹ̀ yẹn nígbà tí mo kí bẹ́ẹ̀ yẹn nínú Ramadan yẹn náà ni so àwọn brothers tó wà ń bẹ̀ wọ́n wá pè mí pé àwọn rí mi tí mo ń ṣe tẹ̀gbìrì ní gbogbo bẹ́ẹ̀ ni ní gbogbo àwọn ààyè yẹn. pé níbo ni ẹ̀rí ẹ̀ wà. nínú wàhálíkà lọ wo ibn hazmi. naam. almuhalla. ok ibn hazmi. naam ok almuhalla ibn hazmi. muhalla àti ibn hazmi. ok tí kutubi wa wà ra o ní kọ́pì ń tà. ok eh. mo lè ra kí n gan sẹ́. Ah, eh, ṣùgbọ́n ibi ṣe ta ibi bíi thirteen ni but volume four ló ti rí. lèyàn ti rí okay. Eh, eh. okay. ó ṣàlàyé dáadáa kan tó yẹ pé kódà bí ọba fẹ́ fi ṣẹ́nu kò ní rí fẹ́nu ṣe. okay. <laughs> okay. then lastly sir. na. ó common láàrin àwọn ará àwọn brother wa lókè ọ̀yà. na. tá a bá fẹ́ kírun ní mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ tá a bá fẹ́ sun sọ́fún. wọ́n á wá lọ bẹ̀rẹ̀ ní igun pátápátá ní apá ọ̀tún lọ́hùn èèyàn wá wò pé bíbá ló ti yẹ kéèyàn bẹ̀rẹ̀ èèyàn tó ń bẹ tó yẹ kéèyàn ti bẹ̀rẹ̀ wọ́n á tún wá máa pè yàn pé kéèyàn máa bọ̀ so tí wọ́n bá find ara yẹn nírú situation bẹ́ẹ̀ mo dẹ̀ try láti ṣàlàyé fún wọn bí agbára mi ṣe mọ but wọn gbà. ìmáàmù ò lè ṣàlàyé bá ìmáàmù ní kọ́tà. ara wọn náà ni ìmáàmù. subhanallah. tó o bá lè lè jọyìn wọn òdodo ò ní hàn tó o bá lè jọyìn wọn òdodo ò ní hàn láti má dà sáfù dúró ọbẹ̀ tà kó jọyìn wọn bẹ́ẹ̀ ni ọbẹ̀ tà kó jọyìn wọn torí tó o bá dá dúró ń bẹ̀rù yóò di kélekèle. afwan ayakala sheikhana um, ó dà pé most cases irú sáfù tí wọ́n ń sọ yìí kò ní jẹ́lẹ̀ tó wà directly behind the imam ṣé mo correct her sáfù tẹ̀ ń sọ yìí kò ní jẹ́lẹ̀ tó wà directly behind the imam usually kò kì í ṣe first one it is not usually the first sáfù so bóyá second, second second third the advance sọ most of the time second yes. or third ló máa ń sábà jẹ so wọ́n ti bẹ̀rẹ̀ láti igun lọ́hùn <laughs> so tó fi jẹ́ pé ẹ̀rọ àwọn míì wọ́n dúró báyìí àwọn míì ó dúró báyìí àyè wà láàrin rẹpẹtẹ so ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. so irú kéèsì yẹn sà òní hmm. bí advisable wípé nígbà tí ó ṣe kó bóyá wọ́n dá ìmáàmù fi sí iwájú báyìí sí. téèyàn bá lè pè wọ́n hmm. kí wọ́n wá jọyìn ẹ̀ ń bí. fàníìmọ̀ tí wọ́n bá jẹ́ pé èèyàn hmm. tí wọ́n bá jẹ́ pé èèyàn kọ́ mọ̀ fi di pé èèyàn ó tún wá fi kọ́ sí mọ́ gap yẹn kéèyàn lè jọyìn wọn better. okay jazakumullahu khairan naam ẹlẹ́ẹ̀kejì tó jọ eléyìí sà naam um, inshallah ma round of instance at time ti wà against wa ten ti lu naam um, ìmbo ló yẹ kéèyàn ó sọ níbi pé a fẹ́ to sáfù sápọ̀ ọ̀tún èèyàn ni àbápọ̀sì èèyàn nísìnyí máàmù dúró láàyè tẹwàá yìí sà àwọn kan ti tò ní ẹ̀yìn yín báyìí so wọ́n tó sáfù yẹn lọ sápọ̀ ọ̀tún wọ́n tó lọ sápọ̀ òsì. táyì bá wà lápọ̀ ọ̀tún apọ̀ ọ̀tún ló yẹ kéèyàn kọ́kọ́ fíìlì kíyàn tó bọ́ sákòsí tí ò bá sáyè lákòtù. ok ìbéèrè kan wá ní wípé ibi tí wọn ò ti kí fi ẹsẹ̀ kanra wọn èèyàn wá wà láàárín àwọn méjì kan so èèyàn wá òkú òkè èèyàn fẹ́ ṣègbìyànjú pé ká fẹsẹ̀ kan yàn ṣé ẹni tó wà lẹ́yìn òsì lèèyàn ó ṣègbìyànjú lórí ni àbẹ̀ tó wà ní ọ̀tún. méjèèjì níwọ̀ntúnwọ̀nsì. ok ẹ dákun lọ́kẹ́. naam ìbéèrè tí wọ́n béèrè Ah, nípa nǹkan àwọn nǹkan àwọn ẹran lóko báyẹn náà ni tí wọ́n dẹ tàkúté fún ó wá jẹ́ kó tàkúté yẹn ejò ló mú a lè jẹ́ wọ́n ní sẹ́ a máa pa ni àbí ká túlẹ̀ kó máa lọ́n lọ tiẹ̀. tó bá ṣe túlẹ̀ fanima tí o bá ṣe túlẹ̀ ká pa torí fásik ni minal fawasik torí tó lè mú aburú fún yẹn ni. obìnrin tó ti pé fifty years. naam ọkọ rẹ̀ jáde láyé. naam ó lóun ò lọ́kọ mọ́ ṣíṣe rí àgbà láàyè. ó gbà láàyè kódà bó jẹ́ ten years bó jẹ́ ten years ní tó bá lóun ò lọ́kọ mọ́ tí ò bá ti ní fa fìtínà fún un tàbí kó fa fìtínà fáwùjọ látara wípé bóyá ó rẹwà ó dẹ̀ ń jáde yóò wá fi di wípé yóò máa dá wàhálà lẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ èèyàn kan béèrè wo pé òun fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn road transport ṣiṣẹ́ yẹn halal ni. road transport kí ni wọ́n máa ń ṣe. àwọn tó máa ń já ọgbà lọ́wọ́ àwọn kọ̀ńdọ́kítọ̀ àti ìjọba. wọ́n máa ń já kéde bẹ́ẹ̀ ìròyìn ẹ̀ ṣe ìròyìn ẹ̀ ń di mi ìmọ̀ tẹ́lẹ̀ mi bá mọ̀ tó tó bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ pé kí ni wọ́n máa ń ṣe. tẹ́lẹ̀ mi bá mọ̀ tẹ́lẹ̀ tó ń ṣe yàtọ̀ sí ẹ̀ kéde bẹ́ẹ̀ gbogbo sẹ́tì èbá ti ṣiṣẹ́ ẹni rẹ mùsùlùmí ò lè ṣe. sorry lọ́dọ̀ kan lọ́dọ̀ kan. now installment. àfààní oníbàwọn ṣe lè ṣe tí òfin ní jẹ́ tí ó fi tí ẹni rẹ ó fi lè ṣe ẹ wọ́n ní àwọn ìjókòó ni wọ́n mọ̀ mọ́ wá báwọn. now installment sa. installment. bóyá mọ́tò ni bóyá márùwá ni. bẹ́ẹ̀ni. wọ́n pe fún yàn. bẹ́ẹ̀ni. ẹni tó rà ó rà seven hundred thousand. ẹni tó rà ó rà seven hundred thousand. bẹ́ẹ̀ni. ó pe fẹ́ lòmíì tí ó wà. bẹ́ẹ̀ni. ó ní tó bá wà tán tó bá fi lè pa one million fóun kó máa gbé lọ sólẹ́tọ̀. tó bá ti pa iye kan fóun kó máa gbé lọ. bẹ́ẹ̀ni. kì í ṣe pé ó ní ìyẹn wà òkè. Okay okay jazakumullahu khair. ìjára nìyẹn. naam. ìjára nìyẹn. okay ó gbà ṣiṣẹ́ pé kó máa ṣiṣẹ́ fún un nígbà tó bá dé level kan tó ń ti wà convince pẹ̀lú iye tó ń get pẹ̀lú ẹ̀ ọ̀yá máa gbé lọ ìjára nìyẹn. okay jazakumullahu khair. naam ah, ogún bàbá bàbá. ogún bàbá bàbá naam. ṣé àwọn tó ń jẹ́ grandchild ṣé wọ́n lè báwo ni wọ́n ṣe pín. ṣé. àwọn tó ń jẹ́ grandchild báwo ni wọ́n ṣe pín ṣé wọ́n lè pín àgbà ọ̀nà ó sì pín. bàbá ò sí láyé mọ́. naam bàbá bàbá bàbá ò sí láyé mọ́ bàbá ò sí láyé mọ́ àwọn ọmọ ọmọ ló wá fẹ́ pín ogún yẹn báyìí. rárá ṣé wọ́n dìlé rẹ̀ ni. ó jọ pé wọ́n dìlé ẹ̀ náà ni wọ́n ò ah, pín. kí a wo state yẹn àwọn tí wọ́n wà involved náà. ok eh. naam so ẹni tó béèrè béèrè yẹn kó eh, ẹ̀rí àwọn ọ̀sẹ̀. káwo state yẹn àtàwọn tí wọ́n wà involved. na fún àwa tí a sì ní ìbéèrè a ní ní àǹfààní àti lè béèrè béèrè nítorí a ti sọ wípé a máa dúró níbi aago mẹ́wàá. bẹ́ẹ̀ni ilé kí wọn máa ń lọ fún àwọn ọmọ kéékèèké ní nǹkan bí aago mẹ́wàá là ń fi wò wípé tá a bá ṣe tí aago mẹ́wàá bá ti tó karandọ la fi ní aago méje la máa bẹ̀rẹ̀ mo rò pé ń tá a dẹ̀ sí náà nù. kọrọ èmi náà lọ́rùn kọ̀ọ̀rọ̀ èmi ó lè ẹ kọ̀ọ̀rọ̀ èmi náà lọ́rùn ṣùgbọ́n mi ní choice <laughs> antibiotics mo lò gan mo mo mo ni a lè tètè yanjú ń bá fẹ́ yanjú àwọn kankan bẹ a rí pé unusual. tí mo bá mú ọ̀rọ̀ wá màá fẹ́ mú àdìsí yẹn wá màá kà á kí n tó tú kí bí ṣe gbogbo wọ̀nyẹn torí kí ọmọ fìdí pé ó ń fa ìjókòó gùn àwa ní parí sí àsìkò ẹ bá ọ̀gbà bá gbogbo wọ̀nyẹn lénìí ọ̀rọ̀ tó wà ń àtàwọn ẹ̀rí wọn wá àti tó yẹ ká ṣe so that tá a bá ń tètè keep to that time a lè tètè máa ṣiṣẹ́ by ten torí ilé kéwù yẹn àwọn ọmọ wa tí wọ́n ń kọ́ ara rẹ̀ náà ni ara rẹ̀ náà ni ó dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni yóò tún kọ́ntínú táwọn àgbàlagbà náà ó bẹ̀rẹ̀ bámbámbámbám tí ó fi jẹ́ pé mọ́ṣáláṣí ó wà bízì fún ẹ̀kọ́ ìmọ̀ àti ìmọ̀lẹ̀ kọ́ba adẹ́dà kó ṣe wa lẹ́nu ìmọ̀lẹ̀ àtẹnumọ̀ rẹ̀ so la fi wò wípé níta bá ṣe tí ten bá ti ń lù tọ́ba ti ń round up kọba adẹ́dà kọba fàlùbáríkà sí kọba lẹ́sìn kọ́mọ́ dàlú alaya kọ́mọ́ jẹ́ àṣà ti dàlú. jazakumullahu khairan sà ṣáájú kí a tó parí sà naam. lọ́lẹ̀ mú díkà wá. sa ẹ sà afọn wọ́n ní ká sọ fún wa wó pé owó tí wọ́n gbà owó fíṣẹ́bílà tí wọ́n gbà wípé kò tí ì ká ojú ohun tí a fẹ́ fi owó ṣe tó rọ̀ mọ́ ìjókòó wa yìí so gẹ́gẹ́ bá a ṣe mọ̀ àwọn ọkọ̀ tá a gbé síta wọ́n gba èèyàn kan tí ó ń rìn lọ́rìn bọ̀ láti pé kó ṣe àmójútó àwọn ọkọ̀ yẹn níbà tipa rẹ̀ ká ó dẹ̀ níye tí wọ́n máa ń fún ẹnìyẹn ẹnìyẹn dẹ̀ máa gba owó lénìí so owó tí wọ́n sì wá dá nìyí kò tiẹ̀ tí ì yanjú ohun tó wà nílẹ̀ pé ká àwọn tí wọ́n ń gba owó yẹn bẹ́ẹ̀ kan tún gbé kíní yẹn káàkiri so fún wọn tuntun kíní yẹn gbà ẹja kan ẹjẹ kí a dá sí i. owó àwọn ọlọ́dẹ mọ́tò nǹkan kan. jazakumullahu khairan san. wọ́n ti fi lákùlẹ̀ tó yẹ zan bá kíláàsì kù. fi sabilillah fi sabilillah. listen to it. There.